وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له بعث الرسل لهداية البشر إلى عبادة رب العباد وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته lónìí tí í ṣe ọjọ́ kọkànlélógún nínú oṣù Rajab hijra fourteen thirty nine eléyìí tó ṣe déédéé ọjọ́ keje nínú oṣù kẹrin ọdún mìládìí two thousand and eighteen ní mọ́sálásí ọjà agbó ní Ògbómọ̀ṣọ́ níbí àbára wa sọ̀rọ̀ lónìí nípa ìtàgbésí ayé ìrántí àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá kọ́kọ́ rántí lé ayé anabi Nuh alayhi salam láti ara tán rẹ̀ á fi mọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan tó ṣeé ṣe kó jẹ́ kó ṣókùnkùn sí apá kan nínú àwọn èèyàn lábala ṣé ká sin síwájú ni àbí ká takò anabi nuwa aleyhi salam orúkọ rẹ̀ amajẹ nuwa. ابن لاموك ابن لاموك بن متو بن متوشلح بن خنون خنون يا وني ادريس عليه السلام لون جابر بن مهلايل بن قنين بن انوش بن شئ بن ادم ابي البشر aleyhi musalatu wasalam àwọn bàbá yìí àwọn ní bẹ láàrin Idris eh, láàrin Nuh aleyhi salam sí bàbá ńlá wa Adam aleyhi salam bàbá ńlá wa Adam anabi ọlọ́ni Idris ọ̀kan nínú àwọn bàbá ńlá anabi Nuh anabi ọlọ́ni lónà ìgbà wo ni wọ́n bí anabi Nuh aleyhi salam wọ́n ní wọ́n bí lẹ́yìn ikú ànábì adam aleyhi sẹlẹm pẹ̀lú ọgọ́rùn kan ọdún àti ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ọdún ọgọ́rùn àti mẹ́rìndínlọ́gbọ̀n lẹ́yìn ikú ànábì adam aleyhi sẹlẹm ni wọ́n tó bí ànábì nuh aleyhi sẹlẹm láàrin adam àti nuh. asharatu qurun kọ́rùnù mẹ́wàá oníbẹ̀láàánú ìlànà ìgbà tá a dá màá ti bẹ̀ sí ìgbà tí kornu mewa bí anabi Nuh alayhi salam kọ́rùnù Abu Hatim ibn Abi Hatim tó gbé jáde nínú sahihi Abu Umama ọlọ́kùnrin kan bíi anabi wa muhammed sallallahu alayhi wa sallam níbẹ̀rẹ̀ báyìí pé ya rasulallah anabiyyun kana adam qala na'am mukallamu sanabi ni adam alayhi salam anabi ni bẹ́ẹ̀ ni anabi ọlọ́ni ṣùgbọ́n ó tún ní ọlá ńlá mi tọ́lọ̀ tó ṣe fún yàtọ̀ sí kọjá anabi òun náà ni kọ́lọ̀ ń bá sọ̀rọ̀ ní tààràtà ọ̀l anabi sallallahu alayhi wa sallam ni oníbèrè ni fakam kana baynahu wa bayna Nuh ọdún mélòó ìgbà mélòó ní ń bẹ láàrin àkókò Adam àti ti Nuh alayhi salam qaal asharatu qurun ó ní kọ́rùnù mẹ́wàá ó ní ń bẹ láàrin àwọn méjèèjì wọn lé anabi ọlọ́run anabi tọ́lọ́ ń ṣàgbéga fún nípa akọ́ba sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ń pé gbogbo àwọn ànábì ọlọ́n kìí ṣe gbogbo wọn pátá ìlọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa bá sọ̀rọ̀ tààràtà kánàbí ọwọ́ wà nípò pọ́lọ́mbà sọ̀rọ̀ àgbéga kan ni eléyìí tó ṣe pé ẹni tọ́lọ́wọ́n ọba ọba bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò lè nírú àgbéga bẹ́ẹ̀ ọlọ́run ní tilka rusulu faddalna ba'dahum ala ba'd minhum man kallama ní àwọn aránṣẹ́ wa nù àwọn aránṣẹ́ wa nù á àgbéga fún apá kan wọn lórí apá kan ìsì ẹni tọ́lọ̀ wọn bá bá sọ̀rọ̀ ní tààràtà àgbéga ńlá lélẹ́yìí ọlọ́run ṣe fún bàbá ńlá wa anabi adamu aleyhi salam mo rò pé gbogbo wa náà iná àlá lè sọ bọ́lá ti ṣe bá ádámà sọ̀rọ̀ lópin ìgbà tí yẹn bá jẹ́ mùsùlùmí ẹ̀rí pé lẹ́yìn ìgbà tọ́lọ̀ wọn bá da tán tọ́lọ̀ wọn bá tọ́ yẹ àwòrán rẹ̀ ní dáadáa ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó pa àwọn màláìka láṣẹ ìpè ẹ̀dá tó ń dá yìí báyìí àbó ti fún wọn nírò pé ẹ̀dá tí mo fẹ́ dá yìí mo fẹ́ fi sí orí ilẹ̀ ni so àwọn tí kọ́kọ́ ṣàtakò níbẹ̀rẹ̀ báwo ló ti ṣe dẹ́nìkan tó yẹ pé yọ ya òbílẹ̀ jẹ́ yọ máa hùwà burúkú tó bá jẹ́ pé kí wọ́n lè máa jọ́sìn fún ẹ ló fi fẹ́ dá ṣe báwọn àti ń ṣàfọ̀mọ́ fún ọ á sì ń ṣàfọ̀mọ́ orúkọ rẹ ó láti tún dẹ́lòmíì mà ṣùgbọ́n lọ́n sọ fún wọn yìí pé ẹni àlẹ́mú máa lè àti àlẹ́mú lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba fi orúkọ gbogbo nǹkan ó fi ma ádámù aleyhi sẹlẹm ọlọ́run á sọ fún àwọn màláìkà ẹ sọ orúkọ àwọn nǹkan wọ̀nyí fún mi tó bá ṣe yí pé ẹ̀yin bá ń mà àwọn màláìkà dáhùn wọn ní la ilma lana illa ma allamtana innaka antal alimul àwọn ọmọ àyàfi tó bá fi mà wá wọ́lọ́bọ̀ olùmọ̀ wọ́lọ́bọ̀ ọlọ́gbọ́n qala ya ádámù à ibi tá a ti rí i pé ọlọ́run bá ádámù sọ̀rọ̀ nù qala ya ádámù ọlọ́run ní rẹ̀ ádámù anbi'uhum bi asma'ihim sọ orúkọ àwọn nǹkan wọ̀nyí fún wa tó bá mọ lórí eléyìí ádámù ti jẹ́ kalimullah ó ti dẹni tọ́lọ́run bá bá sọ̀rọ̀ tó bá mọ lórí eléyìí àjùlọ ni tó ṣe pé kò sí fẹ́ lómi nínú àwọn ànábì yàtọ̀ sẹ́ni tọ́lọ́run bá bá tún bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ lódodo gbogbo ànábì náà lọ́lọ́run bá sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá wọn sọ kìí ṣe tààràtà ó bá wọn sọ̀rọ̀ gbọ́dọ̀ màláìkà tó wá jíṣẹ́ fún wa ṣùgbọ́n ọ̀rọ̀ ànábì Adam aleyhi sẹlẹm Ọlọ́run bá sọ̀rọ̀ ní tààràtà irú ànábì Musa aleyhi sẹlẹm Ọlọ́run bá sọ̀rọ̀ ní tààràtà irú Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́nbó náà sọ̀rọ̀ ní tààràtà nígbà wo nígbà tó lọ ní kó gbé ànábì wá sí sámà. torí ẹ ádámù alayhi salam ànábì ọlọ́ọ̀ni ṣùgbọ́n tó ṣe pọ́lọ́ọ̀n tó bá sọ̀rọ̀ àgbéga lélẹ́yìí báyìí láàrin rẹ̀ àti ànábì wa nuhu alayhi salam kọ́rùnù mẹ́wàá ní bẹ láàrin wọn kí ni jẹ́ kọ́rùnù lọ́dọ̀ àwọn oníṣirò wọ́n ní kọ́rùnù ọgọ́rùn ọdún ló máa ń jẹ́ bẹ́ẹ̀ ọgọ́rùn ọdún ló máa ń jẹ́ bẹ́ẹ̀ eléyìí tó túmọ̀ sí wípé tí ọgọ́rùn ọdún bá pé mẹ́wàá ó di kíni ó di ẹgbẹ̀rún ọdún a jẹ́ pé láàrin láàrin ìgbà tí anabi adam alayhi salam ti ń bẹ tó fi wá kú kó tó di pé wọ́n bí láàrin ìgbà tó ń ti ń bẹ sígbà tí wọ́n tó bí anabi nuhu alayhi salam arikini ari ẹgbẹ̀rún kan ọdún tá a bá ní ìtumọ̀ rẹ̀ ní ọgọ́rùn ọdún a sì sọ pé àsìkò tí wọ́n bí Nuh aleyhi salam sí ó jẹ́ ọdún one twenty six one twenty six lẹ́yìn ìgbà tí Ádámù aleyhi salam kú yẹn ké láàrin bíbẹ anabi Ádámù sí ìgbà tí wọ́n tó bí Nuh aleyhi salam ten century ẹni bẹ láàrin kọ́rùnù náà làwọn olóyìnbó ń pè ní century ọgọ́rùn-ún ọdún ṣùgbọ́n kọ́rùnù tó lè túmọ̀ sí nǹkan mi kọ́rùnù ó lè túmọ̀ sí nǹkan mi ó lè túmọ̀ sí ẹlẹ́gbẹ́jẹgbẹ́yìn ẹlẹ́gbẹ́jẹgbẹ́yìn tí yìí pé àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ á pè ní ńgbà bá lọ mi ó tún wọn táwọn eléyìí náà bá lọ mi ó tún tẹ̀lé wọn eléyìí tó ṣe ó sì lè má tó ọgọ́rùn ọdún àbí wa aha ẹ sọ pé generation so ìṣirò ẹlẹgbẹjẹgbẹ àwọn kan ó lè tó ọgọ́rùn ọdún ó lè ju ọgọ́rùn ọdún lọ ó sì lè má tó ọgọ́rùn ọdún kí wọn á nìtúmọ̀ kọrùnù mẹ́wàá ẹni ń bẹ láàrin Adam aleyhi àti anabi Nuh ni túmọ̀ rẹ̀. ṣètì ọlọ́gọ́gọ́rùn ọdún ni àbí èyí tó túmọ̀ sí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn èèyàn tó ọ̀rọ̀ oríṣi méjèèjì oná làwọn olùmọ̀sọ ọ̀rọ̀ oríṣi méjèèjì làwọn olùmọ̀sọ wọn bẹ́ẹ̀ nu ẹni sọ pé ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ orisi mẹ́wàá ìní bẹ láàrin nù àti Adam aleyhi masalam a sì mà àwọn èèyàn tó àwọn máa ń sẹ̀mí lọ́nà sẹ́mi wọn máa ń gùn gidigidi kìí sàwọn èèyàn tí máa ń lo bí ọgọ́ta ọdún àádọ́rin ọdún ọgọ́rin ọdún bíi tiwa yìí báyìí ọ̀nbẹ́nu wa ẹni tó ti kó lọ ẹgbẹ̀rún ọdún tó bá pé generation jẹ́ ẹgbẹ̀rún ọdún generation mi tó wá tẹ̀lé ńkọ́ generation mi tó tẹ̀lé àwọn eléyìí ńkọ́ generation mi tó tẹ̀lé àwọn eléyìí ńkọ́ ajẹ́pẹ́tà bá kọ́rùnù sí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn èèyàn tí wọ́n jẹ́ rọ̀ wípé ìgbà tí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn èèyàn tí wọ́n jẹ́ rọ̀ ìpele mẹ́wàá ní bẹ láàrin Adam àti Nuh ajẹ́ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún ọdún ní bẹ láàrin Adam aleyhi salam àti Nuh aleyhi salam. bẹ́ẹ̀ sì ni a rí i pé eléyìí jẹ́ bẹ́ẹ̀ nípa pé a lè ti dànù àlè ti dànù ife nínú tuma kọrùn òun náà tún ni ẹlẹgbẹdẹgbẹ àwọn èèyàn tọjẹ pé wọn jọ jẹ ìrọ ẹgbọn tó lọ́wọ́ bá sọ ni wọkẹm ahlẹkìnà mínà kúrúnì mẹmbàdì nùwọ mélòó mélòó nínú àwọn ẹlẹgbẹdẹgbẹ àwọn èèyàn tí wọn jẹ rọ ìpele lẹ́yìn ìpele la parun lẹ́yìn nùwọ àlè ìṣẹ̀lẹ̀ tẹmọkẹ ní túmọ̀ rẹ̀ ń bẹ pé àìmọye ọgọ́rùn ọdún tá a ti parun mo rò pé yé wa ìyẹn ni pé mélòó mélòó lẹlẹgbẹjẹgbẹ àwọn èèyàn tí wọ́n jẹrọ ìpele lẹ́yìn ìpele la ti parun lẹ́yìn tànàbì nù alayhi salam Ọlọ́run ọba tún sọ níbòmí ó ní thumma ansha'na min ba'dihim qarnan akharin lẹ́yìn àwọn eléyẹn la tún wá pilẹ̀sẹ̀ dá àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn míì táwọn náà tún jẹrọ ajẹpẹ kọrùnù ìtumọ̀ méjì tó máa mú wa nù tọba sọ pé kọrùnù ìtumọ̀ rẹ̀ lọ́gọ́rùn ọdún ajẹpẹ láàrin Adam aleyhi sẹlẹm àti Nuh aleyhi sẹlẹm kọrùnù mẹ́wàá ti ń bẹ láàrin wọn ó ti rò ẹgbẹ̀rún ọdún tọba sì jẹ́ pé kọrùnù ìtumọ̀ rẹ̀ tí ó wá nínú hadith tánàbí gbàlérò òun náà ní ike ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn èèyàn tó ń jọ jẹrọ. ìpele lẹ́yìn ìpele oríṣi mẹ́wàá ẹni bẹ́ẹ̀ láàrin ádámù aleyhi sẹlẹm àti nuh aleyhi sẹlẹm ajẹ́pẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún ọdún àìníye ẹni bẹ́ẹ̀ láàrin ádámù aleyhi sẹlẹm àti nuh aleyhi sẹlẹm. nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ mi eléyìí tí alimami bukhari tó gbé jáde gba ọ̀nà tiẹ̀ gbọ́dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhuma ibn abbas ni. كان بين آدم ونوح عشرة قرون أني قرن موا إن بلاني آدم أتنوح قال الله كما باو مجيجي تما كل يكون information تسمبه ó ti wá nínú àdéhìí tó síwájú eléyìí tí abu umama gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kí ni tuntun ibn abbas ni kulluhum ala islam gbogbo wọn wọn wà lórí pé islam ni wọn ń ṣe gbogbo wọn wà lórí pé islam ni wọ́n ṣe kulluhum Ibn Abbas sọ yìí ọfẹ fún kọrùnù nítumọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn èèyàn tí wọ́n jẹrọ ìpele lẹ́yìn ìpele ọfẹ fún lágbára lórí pé nǹkan gbàlérò pẹ̀lú kọrùnù ní hundred years kulluhum gbogbo wọn ṣé kulluhum gbogbo ọdún ni wọ́n máa sọ pé gbogbo wọn tí wọ́n máa ń lo gbogbo wọn fọdún rárá ìyẹn ni kí gbogbo àwọn èèyàn tó jẹ́ lẹ́gbẹ́jẹgbẹ́hùn láàrin ìgbàhùn gbogbo wọn islam ni wọ́n ń ṣe alhamdulilah ìdí nu tí wọ́n fi pe àkọlé ìdánilẹ́kọ̀ọ́ yìí ní ìtàn gbèsè ayé anabi nuhu aleyhi salam àti báwo gan-an ló ṣe jẹ́ wípé ká sọ ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn ló síwájú kó tó di wípé gbogbo ẹ̀ dàrú a jẹ́ pé kí ni ìtàn ìbẹ̀rẹ̀ ṣẹbọ sọ̀lọ̀ tọ́ gbogbo wọn wà lórí islam àmàdúpẹ́ fọlọ́ ọlọ́run ọba tó ṣàánú wa tó ṣàwa náà ní mùsùlùmí islam ló síwájú kí ìṣẹ́bọsọ́lọ̀ ọba tó yọjú ìṣẹ́bọsọ́lọ̀ àjòjì ni àjòjì ni nínú ìgbésí ayé ọmọ èèyàn àkọ́kọ́ ń tọ́mọ èèyàn kọ́kọ́ dáàmà òun náà ní ká sọ ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn ká sìn lónìí ká má fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ẹnìkan àwọn àwùjọ táwa ń gbé ó ṣeé ṣe kọ́ sọ pé ẹbọ ló síwájú kọ́nà àwọn tó máa dá lónìí yorùbá máa ń dá wọn kà wọ́n máa ń fi kọ́ ni ike ẹ̀sìn àbáláyé kan làwọn abáláyé ẹ̀sìn àdàmàdì ní islam ẹ̀sìn àdàmàdì ní ẹ̀sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù ńgbà tó yẹ pé ibi tẹ́yìn dàgbà sí àti bẹ́ẹ̀ ṣe gbọ́njú níta ẹ̀rí náà lẹ́sìn sọ̀rọ̀ ó lè jẹ́ pé àwọn baba ńlá ẹbọ làwọn ń ṣe níbẹ̀rẹ̀ ṣùgbọ́n tẹ̀ bá ń sọ̀tàn gbèsè ayé ọmọ èèyàn láti bẹ̀rẹ̀ èèyàn lókè pẹ̀ yìí kí ló bẹ̀rẹ̀ al-Islam sáǹbá wa ń sọ̀rọ̀ tẹ́nìkan bá ń sọ pé bọ́ ló bẹ̀rẹ̀ tẹ́nìkan bá sọ pé Islam ló bẹ̀rẹ̀ àwọ̀ wa wo ìpìlẹ̀ ọmọ èèyàn torí pé àwa ní èèyàn ni wa á yàtọ̀ sí àwọn èèyàn àkọ́kọ́ wọn a jẹ́ pé ọ̀rọ̀ ẹni tó sọ pé Islam ló kọ́kọ́ bẹ̀rẹ̀ yó tẹ̀wọ̀n ju tẹni tó sọ pé bọ́ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ tó ń lọ torí pé gbogbo wa kullukum li Adam gbogbo yín ọmọ ádámà ni ádámù aleyhi sẹlẹm àti gbogbo àwọn èèyàn rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn àrọmọdọ́mọ rẹ̀ tètè ìpele ẹlẹ́gbẹ́jẹgbẹ́ èèyàn ìpele lẹ́yìn ìpele lẹ́yìn ìpele títí lórí ìpele mẹ́wàá gbogbo wọn wà lórí islam gbogbo wọn wà lórí islam àdúpẹ́ fọlọ́ tó tẹ́lẹ̀ báyìí wa anabi nuhu aleyhi sẹlẹm ọlọ́run ọba rán nígbà wo nígbà tí nǹkan dàrú àwọn èèyàn fi islam sílẹ̀ wọ́n láwọn ò ṣe islam mọ́ wọ́n ti dẹni tí ń ṣe bọ́ báyìí wọ́n pẹ̀sìn wọ́n ń ṣe nǹkan míì tó yàtọ̀ fẹ́sìn ọlọ́run fẹ́ dá wọn padà sípò ẹ fẹ́ bọ́lẹ̀ ẹ fò sálẹ̀ ọlọ́run ọba nìkan ní kẹ́ ẹ máa sìn ẹ ti àánú lẹ̀ ẹ bọ́ sójú ọ̀nà ẹ yé ṣe kèfèrí sọ́lọ́run ìdí tọ́lọ̀ fi rán ànábì nù alayhi salam kó lè bá a jẹ́ ìkẹ́ fún gbogbo èèyàn nígbà yẹn ìdí tí nóhù fi jẹ́ àkọ́kọ́ ọ̀ránṣẹ́ nù kí ló dé tó fi jẹ́ àkọ́kọ́ ọ̀ránṣẹ́ nítorí pé lórí kóhùn ó tó dé yẹn ìní nǹkan dàrú ọlọ́run wa rán pé wàá pè wọ́n padà sí ojú ọ̀nà nítorí kéjọ́ máa sọ pé nóhù ìní ránṣẹ́ àkọ́kọ́ ẹlòmíràn máa sọ pé ádámù ńkọ́ ìdírísù ńkọ́ àwọn anabi anabi tó ti síwájú yìí ńkọ́ ẹtìrì nù hadith abu abu umama radiyallahu anhu ikpe ọkùnrin kan bi anabi sallallahu alayhi wa sallam pé adam alayhi salam anabi yẹn hu pé adam ọlọlọ nkó ma bàtà anabi ọlọni anabi ni anabi ọlọni ẹsì máa pa wàhánu islam àyè tayọ bí tọ́ba ní ká dúró anabi la anabi ọlọni anabi tó wá sọ pé mukallamun ẹni tó lọ́n bá àjẹpẹ́ ádámù yìí ṣe ìránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n kí ló jẹ́ ànábì ọlọ́run jíjẹ́ ànábì kéré sí jíjẹ́ ìránṣẹ́ ọlọ́run èèyàn wá lè jẹ́ ìránṣẹ́ ọlọ́run àfi kó ti kọ́kọ́ jẹ́ ànábì náà torí ẹ̀ la sọ pé gbogbo ìránṣẹ́ ọlọ́run ànábì ọlọ́run náà àmọ́ kìí ṣe gbogbo ànábì ni ìránṣẹ́ ọlọ́run ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ni pé nǹkan kan oríṣi kan náà kọ́kọ́ ṣẹlẹ̀ sáwọn méjèèjì òun náà ní pọ́lọ́ ọ̀rán màlẹ́kà tiwọn màlẹ́kà ìwà jíṣẹ́ ọlọ́run fún ọ tẹ ẹ̀rọ wo eléyìí ó ti kọ́kọ́ sọ wọ́n dànù ẹ̀bí ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá rán màlẹ́kà sí màlẹ́kà ìwà sọ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ ń fi ràn ọ jẹ fún gbàtọ́ wa jẹ fún òun náà gbọ́ ó ti dànù ẹ̀bí ọlọ́run ṣùgbọ́n tí wọ́n bá sọ fún yín pé ọ̀rọ̀ tá a sọ fún ọ yìí o dandan gbà ìwọ náà gbọ́dọ̀ jíṣẹ́ rẹ̀ fẹ́ lómi onítàn dike ni ìránṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ni kẹ́ ẹ máa túmọ̀ rẹ̀ kì sò jíṣẹ́ tó ti jíṣẹ́ wọ́n ránṣẹ́ ni a messenger ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́ ránṣẹ́ tọ́ba wa fẹ́ pé ipò jíjẹ́ ránṣẹ́ yìí yóò ṣe kí ni yóò jíṣẹ́ ẹ máa túmọ̀ pé ìránṣẹ́ ti dàrú mọ́ pọ̀lọpọ̀ lójú nìsín ní tí ń ní yorùbá lẹ́gùn wọ́n yìí pé òjíṣẹ́ ọlọ́run ni wa náà iṣẹ́ ọlọ́run wò là ń jẹ́ níbo ló ti rán wa mo rò pé ń yé yín nítaná bí sọ fáwọn èèyàn làwa ń tún tún sọ fún àwọn èèyàn torí rẹ̀ ìránṣẹ́ ọlọ́run tẹ́ bá ti sọ bẹ́ẹ̀ yorùbá yìí pé yorùbá gan pé ìránṣẹ́ ọlọ́run bóòlù ọlọ́run ti rán tẹmọ pé gbogbo rọtẹ máa ń pa ní ìsinsẹni kan máa pera rẹ̀ di messenger kìnnì kan prophetic kìnnì kan apostolic kìnnì kan pọ̀rọ̀pọ̀ iye torí pé tùmọ̀ gbogbo ẹ̀ náà ní ìránṣẹ́ ìránṣẹ́ ìránṣẹ́ tá ń rán bó o ní fẹ́ ṣe dọ́dọ̀ rẹ telegram wo wọ́n fi ránṣẹ́ sí ọ. tó a jẹ́ pé ànábì àti ìránṣẹ́ nǹkan kọ́kọ́ ṣẹlẹ̀ sáwọn méjèèjì bákan náà pé màlẹ́kà wà bá wọn màlẹ́kà sì jí sí ọlọ́run fún wọn ẹni tí wọ́n bá sọ pé dandan ọgbọ́dọ̀ jíṣẹ́ yìí òun ni wọ́n ń pè ní kíni rasul ẹni tí wọ́n sọ pé jẹ́ wọ́n sọ fún pé jẹ́ sẹ́nìkan ni ń ni adam aleyhi sẹlẹm ǹjẹ́ tí ọlọ́run bá ránṣẹ́ sí tí màlẹ́kà wá jíṣẹ́ fún tí ọlọ́run ò ti sọ pé jẹ́ sẹ́nìkan eléyìí tó mú mẹ́jẹ ǹjẹ́ tí Ádámù bá wá kó àwọn ọmọ rẹ̀ jọ ní sọ pé lánàá alánàá gan màlàíkà Jibril tún wá ọlọ́lọ́ ń sọ báyìí ǹjẹ́ tí Ádámù bá sọ fún àwọn ọmọ rẹ̀ sọ́sẹ́lọ̀ kọ̀sẹ́lọ̀ torí pé ń ṣe lọ́lọ́run ọbọ̀ ò ṣe ń tún láàsì fún pé kọ́ jẹ́ iṣẹ́ yìí ṣùgbọ́n lọ́run ọbọ̀ ọ̀kọ̀ fún láti sọ fẹ́ lómi ọ̀rùka ẹ̀rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó máa ń pè rọ̀ṣù dandan ó jíṣẹ́ tí ó jíṣẹ́ ọ̀sẹ̀ lọ́wọ́ يا أيها الرسول بلغ ما أنزل إليك ìwọ ìránṣẹ́ wa máa jẹ iṣẹ́ tá a fi ránṣẹ́ sí ọ tula aha tó bẹ́ẹ̀ làwọn ọ̀rọ̀ àwọn rúṣùlù ṣùgbọ́n ànábì ń tiẹ̀ ń tán sọ fún un tó bá fẹ́ kó má sọ fẹ́ nìkan kan kọsẹ̀ lọ tó bá sọ fún yàn kò burú wọn wá ní tí ànábì yàn ọba wa sọ fún yàn tí aláǹfààní iṣẹ́ tọlọ ń sí gbé Adam ní ìsìn alayhi salam kápẹ́ gbogbo ntọ́lọ́n bá sọ fún kò sọ fún yẹn kí á láǹfààní rẹ̀ láàrin àwọn èèyàn á ọ láǹfààní tọ́pọ̀ nítorí pé ẹ̀rí pé èèyàn àkọ́kọ́ nù gbogbo èèyàn sì sì ń bẹ pẹ̀lú rẹ̀ bó wọn jẹ́ sí àwọn ọmọ rẹ̀ ni àwọn èèyàn wọn máa wo bàbá wọn kí ni ń ṣe àwọn náà ṣe kí lọ́ọ́ pàtì àwọn náà pàtì látàrí ntọ́lọ̀ wọn bá sọ fún pé kó ṣe yọ ọ̀ma ṣe ntọ́lọ̀ ní kọ́ má ṣe kò ní ṣe táwọn ọmọ rẹ̀ bá ti ń rí táwọn náà wá òkọ́ ṣe rẹ̀ ṣé ń bùkátà wá sí kò bùkátà wá sí. tó àǹfààní tó wà nbẹ̀ tó ń ti pa nàbì lè má sọ̀rọ̀ bọ̀tà àwọn èèyàn rẹ̀ ọmọ wà òkọ́ ṣe rẹ̀ eléyìí jẹba. tó bá rí bá Nuh alayhi salam òun là kọ́kọ́ ìránṣẹ́ ọlọ́run ọba wa tọ́lọ́run ọba fi ránṣẹ́ sílẹ̀ ayé nítorí pé Nuh níṣẹ́ lọ́lọ́run bá fi ránṣẹ́ lẹ́yìn ìgbà tí gbogbo nǹkan dàrú àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní bọ́gi wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bọ́pẹ̀ wọ́n ti fi ọlọ́run ọba sílẹ̀ wọn ò sì má ìdí ni tọ́lọ́ fi ránú alayhi salam tọ́ ọmọ ọdún mélòó wọ́n láwọn èèyàn rẹ̀ àwọn èèyàn nù alayhi salam kí ló kọ́ wọn irú èèyàn wo wọ́n ń pè wọ́n wọ́n máa ń pè wọ́n ní àwọn ará rọ́ọ̀sẹ̀bù àwọn ará Rasib ńlá àwọn èèyàn Nuwa ahalu Rasib ahalu Rasib ńlá àwọn èèyàn Nuwa aleyhi salam ọmọ ọdún mélòó wa ni Nuhu wa tọ́lọ̀ fi ṣe ní ìránṣẹ́ rẹ̀ síbẹ̀ yìí ti mọ̀ yín pé nínú alukur'an ọlọ́wọ́n bá sọ fún wa nínú suratul ankabut ayà kẹrìnlá ẹgbẹ̀rún ọdún ó dín àádọ́ta lànàbì Nuhu àṣẹ láàrin àwọn èèyàn rẹ̀ tí fi ń jíṣẹ́ fọlọ̀ nine hundred and fifty years ńlọ ṣe tí fi ń jíṣẹ́ fọlọ̀ ǹjẹ́ ọmọ ọdún mélòó wà nínú àwa ọlọ́run tún á sọ fún wa ẹ má kíyèsí o ọlọ́run sọ fún wa pé lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ wa ṣẹlẹ̀ sáwọn èèyàn Nuhu tọ́lọ́run bá pa wọ́n run tán ǹjẹ́ ọdún mélòó ni Nuhu láyé kó tó di pọ́ wá kú ọlọ́run ọ̀sọ́yún náà fún wa kò sì sọ fún wa ọmọ ọdún mélòó ló wà tó ń fi ṣe ní ìránṣẹ́ òun àmọ́ sọ iye ọdún tó lò tí fi ń jíṣẹ́ fáwọn èèyàn torí pò ń lọ pàtàkì fẹ́ni tó bá fẹ́ mọ̀ nípa àgbésí ayé náà tí ó fi ma báwo ni ìṣekèfèrí ti ṣe lágbára tó lọ́kàn àwọn èèyàn rẹ̀ àti bó wọn ṣe jẹ́ alágídí tọ́jọ́ ga gbogbo alágídí èèyàn jíṣẹ́ ọ̀kan fún yín fún odidi nine hundred and fifty years ẹni tó sì gbàgbọ́ wọn díẹ̀ lọ ọdún mélòó wa ni nuha aleyhi salam nígbà tó lọ ń ṣe lánàá bi a rí ọ̀rọ̀ a rí ọ̀rọ̀ oríṣiríṣi lọ́dọ̀ àwọn olùmọ̀ ọ̀rọ̀ yìí ń lọ bí oríṣi mẹ́ta ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wọn lánàá bi nuha salam ó wà lọ́mọ àádọ́ta ọdún nígbà tó lọ́wọ́ bá ṣe ní ìrànṣẹ́ fifty years ọ̀rọ̀ ó lé àádọ́ta three hundred and fifty years ipò ọmọ ọdún bá ń lọ wà yóò máa wò pé irú ọdún yìí ọdún yìí pọ̀ àwa níṣẹ́ ẹ̀ lẹ́nìkan bá sọ hundred years yóò ti ti gbó débi pàwọ́ rẹ̀ kó o ti ká àwọn ti wéjọ́ tó ṣùgbọ́n àwọn ti wọn ọ̀dà bí ìgbà tó ṣe pé àwọn hundred years ti wá ti sìn bóyá bíi one years ni àbí ká pé ten years nínú ìṣirò gbára tí wọ́n ti lágbára sí. tọ́ ọ̀rọ̀ orí kẹta Ibn Abbas lọ́sọ̀ eléyìí ọlọ́wà ni ọmọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún ó dín four hundred and eighty years ńlọ́wà kọ́lọ̀ wọn bó tó ránṣẹ́ tẹ́bá wá fi nine hundred and fifty tẹ́bá fi kún four hundred and eighty ó di kí ni one thousand three hundred and àbí four hundred and thirty allah wọn ò tún wá sọ fún wa ọdún tó tún lò lẹ́yìn ìgbà tó lọ ńlá wọn ò sọ fún wa tó adúpẹ́ fọlọ́ kọ́lọ̀ kó fa àlùbáríkà sí ìgbésí ayé oníkálukú wa náà a ti mọ̀ pé nínú ìjọta anábì sallallahu alaihi wasallam àárín sixty ó lé díẹ̀ iná nígbésí ayé tiwa. tó ọlọ́wọ́n bá wá fa àwọn àsìkò olóore olóore olóore ó fi jàrọ gígùn ẹ̀mí yẹn fáwa. inna anzalnahu fi laylatul qadr wa ma adraka ma laylatul qadr laylatul qadri khayrun min alfi shahr. one thousand divided by twelve. kí ni ó fún wa eighty what and pure mathematician. eighty kìíní náà eighty three point eight yẹnni pé eighty three months tàbí eighty three years point eight months òru kan tó máa fi kún thirty tó ti lò torí pé alihamudulilayi iye lè lọ́tò kọ́dùrú mélòó ló ti bọ̀ báyìí wọn náà fi wọn kúnra wọn fi wọn kúnra ó rí i pé wọn náà ti súnmọ́ thousand lọ alhamdulilayi àmọ́tá pé oorun ló fi ń sùn sọ̀rọ̀ pé tiẹ̀ bọ́ o sàǹfààní ń bẹ̀ ọkàn lọ lásán kàn lọ lásán náà ni tó gbogbo orú eléyìí ọlọ́run ọba fi jàrọ̀ ẹ̀mí gúngún orí ètò wà fáwọn aṣíwájú ọlọ́run fi jàrọ̀ rẹ̀ fúnjọ anabi muhammed sallallahu alayhi wa sallam nínú alukur'an a rí i pé ibẹ̀ láti lè máa ìtàn àwọn tó ti lọ àbí sunna anabi muhammed sallallahu alayhi wa sallam tó fẹsẹ̀ rinlẹ̀ ọmọ ká lọ gbéwèé ìtàn kan ká máa wá kà irọ́ òtù pọ̀ ń bẹ jù àbí ká pé pé àwọn àwé kan tó ti síwájú bóyá mẹ́jẹ̀mú láíláí bóyá mẹ́jẹ̀mú tuntun bíbélì kan lọ́mọ àlọ́kà irọ́ kún bẹ̀ bàjẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí ọ̀jọ́ ra wọn kún bẹ̀ adúpẹ́ fọlọ́n ọlọ́run ti sàlàyé gbogbo eléyìí fún wa nínú alukur'an nínú àwọn àyè yìí àwọn àyè yìí pọ̀ gan tọ́lọ́run ti sọ̀rọ̀ Nuh alayhi salam ọlọ́run sọ dórí kó tún sọ súrà òdìdí kankalẹ̀ tá a mọ̀ sí súrà tó kíni súrà tó Nuh alayhi bẹ́ẹ̀ ká wo ọrọ rẹ eléyìí tó wá nínú suratu hold eléyìí tó wá nínú suratu Hud láti àyà twenty five lọ síwájú tó eléyìí láti tá a máa sọ̀rọ̀ lé lórí. àkọ́kọ́ ni pé a ti mà láti ìgbà èèyàn ti kọ́kọ́ dórí ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìkan ni wọ́n ń sìn wọn ò pé nǹkan Allah ọ̀rọ̀ Ibn Abbas sọ kọ́rùnù mẹ́wàá ìyẹn ni pé àwọn èèyàn tí wọ́n jẹ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tí wọ́n jẹ́ irọ́ ìpele lẹ́yìn ìpele oríṣi mẹ́wàá ìní ń bẹ láàrin ádámù aleyhi sẹlẹm àti nuh aleyhi sẹlẹm ọwọ́ àti àfikún wípé gbogbo wọn bẹ lórí al eléyìí àwọn olùmọ́ni ó ti àlọ́kàn táwọn míì pa nípa kọ́ọ́bílà kọ́ọ́bílà sẹ́mọ̀kọ́ mọ́ ádámù nù tóun àti ọmọ ìyá rẹ̀ hábílà tí wọ́n jà sóbìnrin obìnrin tó yẹ kí hábílà ọ̀fẹ́ kọ́bílà aran rí ipò ńlò wọn fẹ́ nítorí pé ẹni tí wọ́n jọ bí àwọn níbejì ni torí pé ẹni tí wọ́n jọ bí kọ́bílà pẹ̀lú rẹ̀ lóbìnrin ọ̀rẹ́wà púpọ̀ yàtọ̀ sẹ́ni tí wọ́n jọ bí hábílà pẹ̀lú tiẹ̀ lóbìnrin òun burẹ́wà ẹni tí wọ́n wá bí pẹ̀lú hábílà ló kí kọ́bílà ọ̀fẹ́ nígbà tó ti pẹ́ ni tí wọ́n bí pẹ̀lú kọ́bílà lọ́yẹ kí hábílà ọ̀fẹ́ ádámù aleyhi salam ọwọ́ afẹ́ tòbí títí ń tòbọ̀ látẹ̀yìn wípé ẹni tí wọ́n bí pẹ̀lú kọ́bílà kí hábílà ọ̀fẹ́ ẹni tí wọ́n bí pẹ̀lú hábílà kí kọ́bílà ọ̀fẹ́ kọ́bílà wa fẹ́ yí òfin yìí padà wípé èyí tó rẹwà tí wọ́n bí pẹ̀lú òun ló wọ́n yàfẹ́ òun ní fẹ́ tẹ́sí máa ń pè òfin tọ́lọ́run bá ti lélẹ̀ nígbà kan kò sí takò nígbà tó ṣe pé òfin yẹn wọ́n ti parẹ́ nìsín wọ́n ti parẹ́ nìsín kò sí nínú òfin tá a gbọ́dọ̀ tẹ̀lé ma kọ́ ọmọ wa fẹ́ àbúrò rẹ àbẹ́gbọ́n rẹ tíya kan náà bàbá kan náà jọ bí yín kò sáàyè fún ma tòṣùgbọ́n nígbà yẹn yíyàtọ̀ ìgbà tí wọ́n bí wọn síra wọn ó ti tó ṣe wọ́n lẹ́lẹ́tọ̀ ara wọn wọn nígbà tí yàrá wa bá fẹ́ bí ma ìbejì ló máa ń bí yóò bí ọkùnrin kan pẹ̀lú obìnrin kan nítorí ká lè bá a pọ̀ kí gbogbo wa yóò lè wáyé náà ni. tọ ẹni tí ó wá yẹ ẹni tó bá wá bí nínú oyún yìí tọ́jú obìnrin yóò fẹ́ ẹni tó bá bí nínú oyún mi tọ́jú ọkùnrin ọkùnrin tí wọn jọ bí eléyìí òun ọ̀fẹ́ obìnrin míì tí bá bí nínú oyún mi kọ́ bí làwọn afẹ́ kí eléyìí ó yí padà torí ọ̀rẹ́wà kọ̀rẹ́wà ẹwà ti ń dá nǹkan lẹ̀ láyé ọjọ́ ti pẹ́. ádámù aleyhi sẹlẹm àwọn wá fi yé wọn pé òfin ọlọ́run ò ṣe é takò ẹnìkan ò lè tapá sí kó gbélé ayé gbádùn. ẹni tó lè mú ni páàní ṣe bẹ́ẹ̀ mà òun náà ni kóníkálukú nínú yín kó mú nǹkan kan kó fi ṣe ìtọrọ láti fi wá ojú ọlọ́run lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí hábìlà ó mú àgbò tó dá eléyìí tó yójú nínú àwọn àgbò tó ní òun fi ṣe ìtọrọ ó gbé lọ sáyè tí ádámù ní kí wọ́n gbé lọ gbàtó ṣe pé darandaran lò kọ́bílà tó jẹ́ àgbẹ̀ ètò burú tí ọ̀dà jù nínú nǹkan ọ̀gbìn rẹ̀ lọ́lọ́ kó jáde tó gbé síbẹ̀ pé tó nù wọ́n sì ní ẹni tó lọ́n bá gba ẹni tó fi ṣètọrọ ní ìgbà náà iná wà láti sánmà yóò jó àwọn méjèèjì gbé ní tí wọ́n ní gbé kalẹ̀ kalẹ̀ so iná wá láti sánmà ó gbé àgbò ṣùgbọ́n tí kọ́bílà fi kalẹ̀ ibẹ̀ náà lọ bẹ̀rù rẹ̀ ètò túmọ̀ sí pé òfin yẹn ò gbọ́dọ̀ yí padà ìgbà náà ni kọ́bílà wa sọ pé la ọ̀kùtùlẹ́nà máa pa ọ́ máa pa ọ́ òkè pípa lọ́wọ́ kàn pípa lọ́kàn ó túmọ̀ sí pé pípa máa pọ̀ máa pọ̀ ìlànà àwọn ẹni tó jẹ́ lẹ́nu ló wá láti pa ọ̀tá rẹ̀ ọ̀lẹ́ ló máa wá láti fi ọ̀tá rẹ̀ ń torí pé tọ́wọ́ yìí ọ̀rọ̀ ẹ̀hẹ́n nígbà tó yẹ pé tiẹ̀ lọ bọ́ sí lónìí ìwọ rẹ yóò le lọ́nà tó fi jẹ́ pé tí wọ́n náà fẹ́ iná padà bọ́ sí lọ́la ó ń sọ pé àbùrọ̀ ọ̀pọ̀ pa mí innama yataqabbalu Allahu minal muttaqin ọlọ́run ọbẹ̀ tẹ́wọ́ gba nǹkan kan lọ́wọ́ àwọn èèyàn àfi lọ́dọ̀ ẹni tó bá ń páyọ̀ ọlọ́run wọ́ páyọ̀ ọlọ́run lọ́fà ló fi fẹ́ẹ̀lì dédé kúkúrú ọ̀sà padà pa Hábílà ó lè yàn àkọ́kọ́ tó kọ́kọ́ pa ẹni àkọ́kọ́ lókè pẹ̀lú Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní láti jọ tó ẹlòmíín náà ní pààyàn pa àbòtí àyàfi kí Hábílà kó ní commission bẹ́ẹ̀ ìwọ fi ti nàìjíríà ṣàpèjúwe àdúrà àwọn tán pàǹpà àbòsí ní nàìjíríà ti wáyé lónìí ṣé ti Zamfara lọ fẹ́ sọ ni àbí ti bòmí àbí èyí tí wọ́n ń ṣe ní àwọn um, Borno state àbí èyí tí ń ṣẹlẹ̀ ní Yobe Adamawa Boko Haram gbogbo táwọn wọ̀nyẹn ń pa nípakúpa kọ́bí lọ́wọ́ máa ní commission bẹ́ẹ̀ ẹ̀wà àdúrà àwọn èèyàn táwọn ìlú tó lágbára láyé náà ń pa nípa àbòsí wọ́n kàn da bọ́ǹbù lẹ̀ nídàkúdà irú ètò Russia ń ṣe ní Ghouta níìsì ní Sòríyà lẹ́bàá Damascus ẹ wòye commission ti kọ́ bí lánàá òní bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé àwọn ọ̀daràn yìí náà lọ àmọ́ eléyìí wọ́n máa gba commission bẹ́ẹ̀ toró ń lo fi súnà yẹn lélẹ̀ ẹ wàá dúró àwọn èèyàn tọ́pa ní Iraq ti Bush tọ́pa ẹ wòye commission ti kọ́ bí lánàá òtún ní bẹ́ẹ̀ wàhálà ó máa jàrà ọlọ́run dákun ṣàánú wa o akramakumullah kẹjẹ ní tí ọkọ fi dáadáa lélẹ̀ lọdà o èsì kẹjẹ àkọ́kọ́ ní tí ọkọ fa ìdá lélẹ̀ bẹ́ẹ̀ náà ni wọn kàn fi lóyún ṣàpèjúwe fún wa ni torí pé man sanna hasana àdìsí tún wà báwọn gbogbo ẹni tó bá ṣe ìlànà tó dáa ni wọn fi lélẹ̀ ọmọ gbalada gbogbo ẹni tó náà bá tún ṣe bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ wọn tún máa ní commission bẹ́ẹ̀ ẹni tó bá sì sanna sunnatan sayyi'a tó ẹkọ náà burúkú ló fi lélẹ̀ ọmọ gbẹsẹ rẹ̀ gbogbo ẹni tó sì tún tẹ̀lé tiẹ̀ lórí rẹ̀ òun náà tún máa ní kọmíṣàn nù rẹ̀ wọn náà máa ní kọmíṣàn nù ẹ̀ Ọlọ́run ṣàánú wa. tọ́ ọ̀rọ̀ tí Ibn Abbas sọ pé kọ́ọ̀nù mẹ́wàá yẹn orí Islam wọn wà ó ti àlọ́ tí wọ́n ń padà nù nípa pé kọ́bílà nígbà tó ti rí pò sórí ibú wọn lọ bẹ̀rẹ̀ sí ní bọ́ná àtòun àtàwọn ọmọ rẹ̀ torí wáyà yẹn ò ṣe déédéé torí pé Ibn Abbas sọ pé kulluhum alẹ́ islam gbogbo wọn islam ni wọ́n ń ṣe ó túmọ̀ sí kọ́ bí làgàn tó ń ṣe bó ti ṣe jọ̀dàràn tó já pààyàn islam ló náà ṣe fún. tọ́ àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹbọ sọ́lọ̀ ṣáájú kí nuh aleyhi salam ó tó ránṣẹ́ kí ló wá dé tí ẹbọ fi bẹ̀rẹ̀. alimami bukhari rahimahullah nínú sahihi rẹ̀ ó ìgbà wa kan wa níbi tó ti fẹ́ ní kìtàbù tafsir nítorí pé nínú tírà sahih bukhari tírà kan wà tá à ń pè ní kìtàbù tafsir bẹ́ẹ̀ náà ló wà nù sahih muslim bẹ́ẹ̀ náà ló wà nù àwọn tírà mi. níbi tọ́lọ̀ ti sọ pé wa qalu la tadharunna alihatakum wa la tadharunna waddan wa la suwa'a wa la yaghutha wa ya'uqa wọ́n ní ẹ má pa àwọn ẹ má pa àwọn ẹ gbọ́dọ̀ fi òòṣà tùwá ẹ gbọ́dọ̀ fi sílẹ̀ òòṣà yàrúkọ ẹ gbọ́dọ̀ fi sílẹ̀ òòṣà yàgúta ẹ gbọ́dọ̀ fi sílẹ̀ òòṣà nasra ẹ gbọ́dọ̀ fi sílẹ̀ márùn. ibi tí imaamu bukhari tó ti fẹ́ sọ̀rọ̀ tafsiri nípa àyà yìí ọgbà ìgbàwọ̀ ọ̀rọ̀ wa látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhuma oní hadihi asma'u rijalin من قوم نوح أني ودع Wadda Suwa'a Yaghutha Ya'uqa àti Nasr gbogbo àwọn eléyìí báyìí orúkọ àwọn ẹni rere ni wọ́n nínú àwọn èèyàn Nuh alayhi salam wọ́n lẹ́ni rere ni wọ́n jẹ́ nínú àwọn èèyàn Nuh alayhi àwọn èèyàn yìí falamma halaku ní ìgbà tí wọ́n ṣaláìsí. tí wọ́n kú táwọn èèyàn di pé wọn ò rí wọn má. awha ash-shaytanu fiha awha ash-shaytanu ila qawmihim wa ránṣẹ́ sí àwọn èèyàn wọn tó ṣẹ́kù àní ṣebo ila majalisihim ẹgbẹ́ ẹgbẹ́ wọn sí ààyè wọn tí ti máa ibi tí ẹ máa péjọ ẹgbẹ́ àwọn èèyàn yìí التي كانوا يجلسون فيها أنصابا أكبر وسيد وما جقسي ní ibùpéjọ yín wasammuha bi asma'ihim ẹ sì máa pé eré èèyàn kọ̀ọ̀kan nínú wọn ló kọ rẹ̀. tẹ bá gbẹ ti wọ́ọ̀dù ẹ pé wọ́ọ̀dù. suwa yaghus ya'uq nasr ẹsẹ bẹ́ẹ̀ fafa'alu wọ́n sì gbọ́ sí ṣètọ́ni lẹ́nu wọ́n gbèrè wọn àwọn eré yìí ń bẹ́ńbẹ́ níbi péjọ ọ̀lú town city àbí city hall town hall fẹlẹm tí ọbẹt ẹnìkan kan ò sí wọn o tẹmọ pé àwọn tó gbẹ náà ni wọn sì máa ń tọfà táwọn fi gbẹ wọn àwọn gbẹ wọn nítorí pé ẹni rè ni wọn ẹni rè àrímọ àwòrán rẹ ṣẹ́kù á fi máa rántí wọn. ọ àwọn èèyàn nù àwọn bàbá gidi nù àwọn bàbá rere nìyẹn tọ́ hatta idha halaka ulaik ọ̀nbẹ́bẹ́ títí táwọn bàbá tó gbẹ àwọn ọ̀dọ́ tó gbẹ àwọn èèyàn tí ń bẹ láyé ń gbà yẹn táwọn náà fi kú wọn tẹsán xalẹ́ẹ̀ Ibn al-Qayyim oníkàfà làṣẹlẹ̀ yìí lábẹ́ àwọn eléyìí ń kú àwọn èèyàn wá gbàgbé mà kò sí màmá obìnrin àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní bọ́ wọn. ẹ̀rì àìmọ̀kan ní í ṣe pípọ̀ pẹ̀lú ìṣẹ̀bọ̀sọ̀lọ̀ sàṣèyàn níforí balẹ̀ fún sàtórí rẹ pé gbogbo ẹni tẹ́ bá rí sí ń bọ́ gidi ń bọ́ ọ̀pẹ̀ aláìmọ̀kan ni olódò burúkú ni torí pé tí ìmọ̀ bá wà á bà ojú èèyàn ò lè fọ́ débẹ̀ náà òkúta tó yẹ pé ìmọ̀ fọwọ́ ara mi gbẹ igi tó ẹsẹ mi ni mo fọwọ́ ara mi gbẹ ń tó a máa gbára dálẹ̀ wájú ẹ̀ kí ló ń ṣe mí kí ló ń sọpọlọ mi mo sùn ní. bẹ́ẹ̀ ni àìmọ̀kan ni àìmọ̀kan yẹn agídí máa ń pẹ̀lú ẹ̀ èyí ṣàdédé singi kọ́ máa bọ̀ pẹ̀ àyàfi pẹ̀lú agídí ẹ wà nábì Ibrahim alayhi salam nígbà tó sọ pé àwọn ère tẹ̀ ń dúró níwájú wọn ibà ṣé wọ́n ń gbọ́rọ̀ ni ṣé wọ́n ń ríran ni wọ́n ní àwọn ìgbọ́rọ̀ wọn ìríran náà but báwọn bàbá wa ṣe ń ṣe nù àà ẹ̀rí agídí máa wà ń bẹ ní ìgbà tí wọ́n gbàgbé ìmà àwọn èèyàn padà dẹni tí ń bọ wọn tó bẹ́ẹ̀ náà ni ntòsẹlẹ nù ntòsẹlẹ nù Ibn Abbas wa ni wọ́n sọ̀rọ̀ tàdí ọ̀sán التي كانت في قوم نوح في العرب بعد ó ní lẹ́yìn ọ̀rẹ́ yìí gbogbo sàmárààrún yìí ìlọ́padà di tàwọn Quraysh ọ̀padà di táwọn Quraysh náà ń bọ̀ nítorí pé amr al-Khuzai anabi ni mo rí inú náà jahannam tí ń wọ ìfun rẹ̀ ká nínú náà jahannam kí ló dé anabi nítorí pé òun ló kó òòsàwọ jaziratul arab òun ló kó òòsàwọ erégùsù lárúbáwá tí wọ́n fi ń bọgi tí wọ́n fi ń bọ ọpẹ gbọ́dọ̀ ti ṣẹlẹ̀ sóná ọ̀làlà ni lórí ike máa lọ sí Juda tẹ́ǹpẹ̀ ní Jidda lónìí Juda létí òkun bẹ́ẹ̀ wàá bá nǹkan kan tá a ti pèsè kalẹ̀ ń bẹ̀ lọ kó wa níta àwọn bàbá ńlá rẹ̀ ń bọ tí wọ́n ń sìnù kó kó wa fáwọn èèyàn kan ṣàlàyé ẹ̀ fún wa káwọn náà máa bọ wọn. amúrò al òun ló kó wa Jaziratul Arab olólórí ibú àgbà tó kó òsàwọ̀ Jaziratul Arab táwọn èèyàn fi di abọ́gibọ̀ pẹ̀ sàmìkó náà ní kọmíṣàn báyìí kótó atúndìpọ̀ atúnrí láàtà atúnrí Uzza atúnrí manata tó òun ti lọ kó gbogbo àwọn òsà náà wà òun lọ́kọ́ introduce ẹ̀ sí wọn. tó eléyìí túmọ̀ sí wípé gbogbo àwọn òsà náà sẹ́yìn rí láwùjọ tiwa náà lónìí pé òòṣà kìíní kan òòṣà ògìá òòṣà pópó òòṣà ẹyọ ògún èṣù sẹ́ẹ̀rí táwọn èèyàn ń bọ̀ ẹ̀rí pé táwọn náà bá pìtàn fún yín nínú adàbíyá ti Yorùbá ẹni rẹ ni wọ́n máa pe gbogbo àwọn òòṣà wọn wọ́n lè sọ pé ìyàn rè kan ni láyé john ipe ògún yẹn bóyá lágbẹ̀dẹ ni ọmọ nsele ọmọ nsọmọ aráyé lóore ọmọ aráyé wá fi wà kan sùn lọ́wọ́ ayí padà lọ́ba ti rìn lọ́ba ti ń ti gbogbo ayé ń bọ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n máa ń pín tàǹtí wọn náà nípò òsàkọ̀ kan kódà wọ́n lè pé èèyàn kan ló yí padà ọkàn dodo ni lọ́ba ti ti wọ́n ń gbogbo ẹ̀ lórí sírìsì bẹ́ẹ̀ rí pé àlọ́ ntó bí ẹ bọ́ láyé bákan lórí. gbogbo ẹni rí ẹni rí ẹni rí ni tí wọ́n gbẹ́ ìre fún ẹni rí wá yí padà lẹ́yìn tí wọ́n fún òun náà wá kúkú dọ́lọ̀ tọ́dẹ́ni rí tí wọ́n ń Ibn Abbas gbogbo àwọn èrè márààrún ó padà sọlẹ̀ sí àárín àwọn Lárúbáwá bẹ́ẹ̀ náà ni nílẹ̀ Yorùbá ń bì gbogbo àwọn òsà òsà òsà òsà òsà nílẹ̀ yorùbá yìí gbogbo àwọn iléeṣẹ́ kan mọ̀dákẹ́kẹ́ kan ọ̀yọ́ kan tẹ́ máa ra àwọn òsánbẹ̀ lóríṣiríṣi ètò wọn gbẹ tí ó sojú kóńgbà ètò wọn ṣe tí ó sojú ríndín ètò wọn gbẹ tí wọn ti rí fún ètò wọn gbẹ tẹ́ rí lóríṣiríṣi ètò yẹ pé ògidì ara ni kọ̀lẹ́sẹ̀ ètò wọn gbẹ kunte ètò wọn gbẹ bí arara wọlọ́wòrán ní jìm wàá rí sáǹpùrù rẹ̀ ẹ̀ríkẹ́ tí yorùbá náà bá ń ṣe ń pè tán wọ́n láti Egypt kan ní wọ́n ti pè Odùduwà ti wá tó a jẹ pé ara tí wọn tún fi ṣe sampo nu pé irú àwọn èrè tẹ́ rí ndí ẹ̀ rí lọ ah, bẹ́ẹ̀ náà ni àwọn náà lọ wọ́n lọ duplicate ẹ̀ wá náà ni duplicate ẹ̀ wá ni. akramakumullah gbogbo ẹbọ gbogbo ẹbọ anu ni o gbogbo ẹbọ gbogbo ẹbọ ìsinani kò sóríire ń bẹ ìdí ni ẹ rí i pé wọ́n gbé èrè wọn kalẹ̀ lórúkọ wípé àwọn ò máa rántí wọn ní ìgbà tẹgbèrègbè tẹgbèrègbè táwọn èèyàn gbàgbé mà àwọn òòṣà yìí padà di àwọn ère yìí padà di òòṣà àwọn ère yìí padà di òòṣà wọ́n padà di ntọ́njọ́sìn fún torí ẹ̀ ló ti jẹ́ pé nínú Islam haram oníkà máa gbẹ́ ère haram oníkà máa gbẹ́ ère innamal khamru wal maisiru wal ansabu wal fajtanibuhu la'allakum tuflihun ọtí àti tẹ́tẹ́ títa àtàwọn èrè èrè gbẹ́ àti ká máa dá nǹkan kan lẹ̀ pé látara rẹ̀ afẹ́ máa ń tọ́pa má ìdọ̀tí ni gbogbo ẹ̀ nínú sí àṣepọ̀n ọlọ́run ni ẹ̀jìnà sí kẹ́lẹ́ bá a sórí rẹ̀ wọ́n á sọ pé gbèrègbèrè ni wọ́n agbèrè ni ọ́ èrè tó ń gbẹ̀yìn ọ̀ràn ni ọlọ́run nìkan fẹ́mi sí la tó bá dijọ́ gbé ndàlù kéèyàn gbàtàwọn bàbá tiẹ̀ ò lè fẹ́mi sí la ṣé wọ́n wá lè fẹ́mi sí la gbogbo èrè tẹ́ bá sì san gbẹ́ láyé wọ́n lè sọ pé torí pé akọni èèyàn ìlànà tá a gbére fún yìí kò yẹ ká lè gbàgbé irú rẹ̀ gbogbo bí tẹ́ bá ti rí sàn gbére láyé wọ́n sọ pé ẹni má ní gbàgbé lẹni náà àwọn ọ̀fẹ́ kí gbogbo ẹni tó di lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n gbàgbé rẹ̀ ẹ̀yin wá lè sọ pé akàngbẹ́ ìrè rẹ ni o àmọ́ àwa kì í sìn akàngbẹ́ ìrè rẹ ni o ìwà àwa kì í bọ́ ẹ̀sìn mọ̀pẹ́rẹ yẹn àmà náà ni àfikọ́ jẹ́gi wọ́n lè gbé sí àbáwọ̀lù wọ́n lè gbé sáàrin ìlú wọ́n lè gbé síwájú ààfin. Si wọ́n lè gbé sí àyè pàtàkì kan nù lò tonti ike àwọn sọ ike àwọn ọmọ bọ àwọn ò sì máa sìn àti pé pápá gan àwọn ò gbé sáré ayé rẹ̀ akramakumullah ẹ rí i pé tó bá ṣe pé ilẹ̀ lásán lẹ gbà lẹ bá lọ dá síwájú èrè o wọ́n bínú àbí wọ́n ní bínú gbogbo àwọn èèyàn bínú ẹ rí ibi tẹ́ dalẹ̀ sí ma àfiwájú ọlọ́lá wa èèyàn pàtàkì wa iwájú rẹ̀ lẹ́ ń dalẹ̀ sí abẹ́fẹ́ torí ibú ni a kìí mà sọ̀lọ́ la yín nù èèpẹ̀ lásán lélẹ̀ yẹn kìí mà sọ̀lọ́ la yín nù igi lásán mà lélẹ̀ yẹn tí o bá fẹ́ sípa bá ń bari bá tọ̀ tán kó gbé pò lọ́bẹ̀ kọ́ dalẹ̀ lórí kó o sì dé gbogbo èèyàn ó rí ọ bọ́ ọ bá ń dalẹ̀ lórí ọ́ ọ́ tẹ̀pin òun lẹni tó bá ṣe ń dání kó o ṣe rí ńkọ́. ojú rẹ ní láti rí nítorí ẹnìkan ò rírí àà ah, ah, kìí máa sòun èrè lásán yìí wọn ni lọ. má bá wa sọ̀rọ̀ bì lẹ́kọ̀ọ́ akọ lẹ́kọ̀ọ́ báwo wá ní lọ? tọ́ba wa lórí àà ah, ìlú lè dàrú ìlú lè dàrú pé wọ́n bàbá lórí bàbá ẹ̀ wò bàbá yẹn allah ẹ̀rí ké ẹ̀yin náà ti ń ṣe kí ni ẹ̀ ti ń bọ̀ báwa ni tó bá pé wèrè lọ́ba wó sùsùn lọ́gbà ké tó bá lọ sí déédéé bíi tèrè ń wà tó bá sọ́lá ké lórí orí ń bá bọ́ọ̀lẹ̀ tí wọ́n fojú rẹ̀ wo wèrè wọn àti fojú rẹ̀ wo wọn ni kò fi lulẹ̀ báwa ni tó bá pé wọ́n là ká ìlọ́lọ́ fọ́ lórí báwọn àà tiẹ̀ bọ́ọ̀nù tẹ̀ wá sọ pé ẹ̀ máa sin àwọn eré yẹn ẹ̀ máa bọ́ wọn ọdájú pé ń tara yín jẹ ni o wọn kì í gbẹ́ èrè kan láyé kí wọ́n má sọ di nǹkan àpọ́nlé wọn kì í gbẹ́ èrè kan láyé kí wọ́n má gbé tayọ ayé rẹ̀ tẹ́lẹ̀ yìí náà rí èrè míì tó ti dákú rẹ̀ tẹ̀kalẹ̀ tẹ́ pé à ń bẹ́ lọ́n kó jẹ́ kí ìdí burúkú ọjà kó wò dànù ni àfa àwọn kan bá tún lọ tájí lù kàn pọ̀lọ́pọ̀ yìí náà rí wọ́n bá ti ṣe kíní kan bíi triangle wọ́n bá ti ṣe sí lọ àbí òye wa wá wọ́n á da concrete wọ́n da sí lábẹ́ wọ́n tún wá rẹ̀ à àwọn bíríkìlẹ̀ yà wọ́n fi ọ̀bẹ dára jọ wọ́n fọ ọ̀bẹ dára ẹ kíni yìí ń dán pọ̀ ẹ ọgbà commission burúkú ọgbà commission buruku. ńgbà wọn atún àti tí wọn tún lọ pé baba pẹ́ńtà àwọn náà tún kù wọn tún kù wọn kún eré wọn tún fi góòlù gba láwọn ibì kan wọn tún wá kún gbogbo ìsàlẹ̀ rẹ̀ ẹ sì lẹ́ẹ̀ gbé táyà yìí o àwọn kan wá gbé sáínbọ́ọ̀dù bẹ́ẹ̀ pé àwọn làwọn mẹ́ǹtìn rẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àwọn renovation and maintenance by abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tọ́ gbogbo ẹjọ́ ń bẹ lórí ẹjọ́ gbẹndàlùkìyà gbogbo èrè pátákáàfà tí wọ́n bá gbẹ́ ẹ̀rí bó ṣe máa ń bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ lómi ní sèré bàbá rẹ̀ ń bẹ́nulé yọlọ dúró wájú bàbá yẹn níwájú èrè o wọ́n bá mi mọ́ wo mi ràn o ní sè ń wo ràn náà ni torí <laughs> ibi tọrọ lọ nù gbèsè ayé ìkọ yé mi máa o má wo mi ràn o má wo mi ràn o orí adéhùn tí mo ní lórí èrè rẹ tí mo gbẹ yìí ó ní pé gbogbo nǹkan tí bá ti ń dàrú wọn mọ abọ Allah kẹkẹ àlọ sẹbọn ń ṣe náà tó jù bẹ́ẹ̀ lọ kí lọ sẹbọn ń ṣe tó jù bẹ́ẹ̀ lọ so eléyìí náà ti wá dórí fọ́tò fọ́tò tá ń yá yín ìsìláàmù mà sílé wọ fọ́tò tí wọn ń yà sára páálí ìsìláàmù sílé wọ. bó bá yẹ pọ́wọ́ náà fi ń rẹ̀ islam ṣe léwọ̀ kọ̀tọ́kọ̀tọ̀ náà nítorí pé náà sáfù kan náà wọ́n jọ tò sí àwòrán náà ní gbogbo ẹ̀ anabi alayhi wa sallam oní àwọn àyàwòrán àwòrán ni eré àwòrán náà lè tán yà sára bébà gbogbo ẹ̀ náà làwòrán ọlọ́run gbogbo ó léwu ó léwu ó léwu ọlọ́gbẹ́ndà kìámù ní rọgbọ àfi kọ́ pati torí ẹ̀ ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ átìsì náà tẹ́ ẹ̀ máa fọwọ́ yà wọ́n yà nìkan kọ́ fọ́ lẹ́ran wọ́n yà nìkan pé ń rẹ́rìn wọ́n yà nìkan pé ń sáré ó léwu àyàfi tó bá pẹ́ yà wọ́n ẹ̀ forí sí kò sí wàhálà mi ẹ̀ yà ẹ̀ má forí sí ẹ̀sẹ̀ lọ sọ̀rọ̀ kò sí wàhálà nù eléyìí bọ́ba yẹ pé sánmọ̀lẹ̀ bá ń yà tó a pé mọ́sálásí lẹ̀ yà tó a pé mọ́tò lẹ̀ yà tó bá pé gilẹ̀ yà tí ọba sá ti sẹ́dà tọ́lẹ́mì nínú tẹ̀ yà ẹ̀ sẹ́lọ̀ àmọ́ tí ntọ́lẹ́mì bá ti wà ń bẹ̀ ẹ̀ sẹ́lọ̀ ó léwu ó léwu akramakumullah torí bá méjì kọ torí pé yọ padà di ń tẹ gbé tayọ àlá rẹ ni ṣebí fọ́tò tí wọ́n yà náà tí wọ́n yà sára bébà fọ́tògráfì yìí tí wọ́n wá ṣe sínú gbòó wọ́n ṣe dé wọ́n ṣe gíláàsì sí lára wọ́n gbé kalẹ̀ ẹni tí wọ́n ya ẹlòmíín sọ pé bígbà tó dúró wájú rẹ̀ ni so wọ́n wá lọ síwájú ẹ̀ pé oh my dear dad dáàdì rẹ̀ náà dà sí pépà bàbá rẹ̀ dáàdì rẹ̀ nìyẹn lè fọ́tò wọn wá yà láyé tí wọ́n gbé sí àbáwọ̀ yàrá pé ẹ má tẹ́ kọjá sẹ́yìn ti rírú ẹ̀rù láíláí wọ́n gbé sókè níbi tó ga jù nù yàrá pé yẹ àwọn pin ni ẹ̀ ọkùnrin ta ni ẹni pépà ọlọ́mọdé ẹ̀yin àwọn onísìn lónìí yìí báyìí ní nàìjíríà tí wàá ń bí báyìí àwọn èèyàn òṣòro dáàmà ẹ sáà ti máa wo mọ́tò kálukú kẹ́ ẹ máa wo maṣíìnì rẹ̀ igbá yẹ lómi ẹ̀rí tó gbé fọ́tò olùgbàlà rẹ̀ táyà fọ́tò olùgbàlà rẹ̀ ń bẹ lára mọ́tò rẹ̀ abẹ́yẹn ò rí fọ́tò fọ́tò fọ́tò yìí náà ni ẹni tó gbé fọ́tò Ibrahim Niass tó gbé sára mọ́tò kílẹ̀ rò pómì sẹ́yìn òbí ra ilé rè ìwọ lọ́ọ́ máa sọ mi tọ́ọ̀ abẹ́ mọ̀ pé tùmọ̀ rẹ̀ ni ẹni tó fi lé ara lé náà pé gbogbo ilé tá a bá fi fọ́tò Ibrahim yá tá a bá fi sí ilé ìwọ̀n kò ní jóná ẹ ẹ fọ́n lẹ̀ ẹ pé yóò jóná ti Ibrahim ti Ibrahim akramakumullah ẹ̀yin náà máa wo ẹ rí i pé fọ́tò gan-an kò yàtọ̀ òun náà ti ń ṣiṣẹ́ èrè tó bẹ́ẹ̀ lẹ́rìí ẹlòmíì yóò gbé fọ́tò àfa mi ó lè tó tẹ̀síwá bíi ẹgbẹ̀rún kó tó sọ́rùn yóò fi sára mọ́tò rẹ̀ pé olùgbàlà tó nù tòkí á ní yàtọ̀ nǹkan kan náà ni kò yàtọ̀ síra wọn torí délé islam ṣe fọ́tò léwọ̀ haram àyàfi etí títú láti bá tì wá lọ di rẹ̀ gẹ́gẹ́ bí akramakumullah ní tí mo fẹ́ ṣe pásítọ̀tù ìrìnà wọn ni kí n lọ mú fọ́tò wa tí wọ́n fi ṣe kò sí bá a ṣe lè ṣe kò sí bá a ṣe lè ṣe eléyìí kò sí wàhálà ń bákan náà mo rí sẹ́ wọ́n fẹ́ ṣe identity card fún mi wọ́n ní kí n mú fọ́tò wa kò sí wàhálà ń fọ́tò tí wọ́n ń yà sára owó tá à ń ná èmi kọ́ ọmọ ìyá sí tó kò sì nídìí kí wọ́n mọ gé orí kò ń bẹ̀ tó bá gé orí kò ń bẹ̀ bí ìgbà tí nǹkan sọpọlọ rẹ ni ọ̀ gbádùn kọ́ wa mú dọ́jà pé ẹ tajà fún mi wọ́n ní ah gbogbo owó tí ń ṣe rí bàgbẹ́ ah sẹ́yìn ọmọ kọ́lọ̀ ń ṣe fọ́tò lé wọ ni gbogbo ẹ̀ lágbọ́dọ̀ yá dànù ah tó ìjọba fún ọ̀palẹ̀ rẹ mọ́ ni tó eléyìí kò sí wàhálà ń bẹ̀ eléyìí túmọ̀ sí wípé èèyàn gbọ́dọ̀ jẹ́ni tó yẹ pé ọwọ́ àfinúfẹ́dọ̀ ọwọ́ àmọ̀ ìyá fọ́tò sọ àyàfi tó bá ké túláàsì ló ti ọ lọ sí ibẹ̀. akramakumullah báyìí ni ìṣẹ́bọ bẹ̀rẹ̀ ní ilé ayé báyìí ni ìṣẹ́bọ ńlọ bẹ̀rẹ̀ ní ilé ayé. anabi nuhu alayhi salam ẹnu kòkó nìránṣẹ́ alákọ̀ọ́kọ́ ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ tí imam al-bukhari àti muslim tó gbé jáde nínú sahihi wọn láti ọ̀dọ̀ abu hurairah radiyallahu anhu hadith shafaa àdéhìí ti ń sọ nípa àtìpẹ́ anábì ní tó bá tíjọ́ gbẹ̀ndà kìyàmù ní ìgbà tó òrùn bá mú kankankan tó ní kálukú wa tó òògùn bá bù ní òdi wọn bí ìwà ẹ̀ṣẹ̀ rẹ̀ bá ti ṣe tó àmọ́ wa saka àkọ́kọ́ sá lọ sọ́dọ̀ baba ńlá wa ádámù aleyhi sẹlẹm àmọ́ wa pé wà lẹ́ni àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá kọ́kọ́ dá ọlọ́wọ́n bá bọ́ sọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní káwọn mọ̀lẹ́kà kan forí kanlẹ̀ fún ọ ọ̀ wá bá wa bọ́lọ̀ sọ̀rọ̀ lónìí kó ṣèṣirò ka bọ nínú pàǹtítà wà yí báyìí kọ́mọ àlùjànnà ọmọ ara rẹ̀ kọ́mọ anáná ọ̀dọ́ ara rẹ̀ mọ́ Ádámù alayhi salam lọ́sọ̀ pọ́ lọ́wọ́ mi ti bínú lónìí ní ìbínú tí ò rẹ̀ rí tẹ́lẹ̀ tèmi náà tó mi tèmi náà tó mi báyìí èmi pẹ̀lú rẹ̀ àti gbogbo wa á wà lọ bá Nuh alayhi salam tá à ń sọ̀rọ̀ rẹ̀ lónìí á wà ìlà ahlil ọ̀rọ̀ sí àwọn èèyàn tí ń bẹ lókè pẹ̀ wasammaka Allahu abdan shakura tí bọ́lá wọn bá pè ọ́ ní ẹrú olùfẹ̀yìn fọlọ̀ olùdúpẹ́ fọlọ̀ báyìí láti sọ fún un ìwọ là kọ́kọ́ ọ̀ránṣẹ́ ọlọ tọ́lọ̀ ọ̀ránṣẹ́ òkè pẹ̀ ọlọ́run sì pè ọ́ lẹ́rú tí ń dúpẹ́ fún un tó bẹ́ẹ̀ la sọ fún un alayhi salam pé bọ́yá yóò tiẹ̀ jẹ́ gbọ́ yóò jẹ́ gbà òun náà bá wa ti pẹ̀ yọba tún bá wa lójijì pé òun náà sọ pé rárá o ọlọ́run bá mi ti bínú lónìí ní ìbínú tí ò bírú rẹ rí o ẹ dákun tèmi náà tó mi o kó kálukú mójútó ọ̀rọ̀ ara rẹ o gbàtọ́lọ́run Nuhu alayhi salam tọ́lọ́run sáwọn èèyàn rẹ̀ Nuhu pe àwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ànábì yòókù náà ni ó pè wọ́n lọ di ẹ̀sìn Ọlọ́run ọba lónìí kan ẹ má ṣe fi nǹkan kan sọ̀rọ̀ ogún ọba nínú gbogbo ẹbọ gbogbo gbogbo gbogbo pàǹtí tẹ́ǹforí balẹ̀ fún ẹ kúrò nídìí àpọ̀tí ọ̀yọ́ nìkan pé nǹkan kan bẹ tọ́lẹ́tọ̀ sí pé ká sìn lódodo yàtọ̀ sí Allahu Rabbul Alamin Allahu Allah onìkan náà lọ́tọ́ pé ká sìn àníkọ̀ sẹlẹ̀ rí pé nǹkan kan mí bẹ rí tọ́tọ́ ká sìn lódodo yàtọ̀ sí Allah torí ẹ̀ ní gbogbo ògbà ní gbogbo ààyè tá a bá rẹ́ lómi tí bá tún sìn nǹkan mí tó yàtọ̀ sí Allah orúkọ rẹ̀ pé méjì o káfíìr mushrik káfíìr mushrik kèfèrí ni ọ̀sẹ̀bọ ni tó eléyìí bẹ́ẹ̀ la Nabi alayhi salam ló pe àwọn èèyàn rẹ̀ wá sí di pé kí wọ́n sin ọlọ́run ọba wa ẹ sì mọ̀ pé níwọ̀n ohun gangan alára yìí báyìí ọlọ́run ọba sori ńlá fún gẹ́gẹ́ bó ti sori ńlá fanabi ibrahim salam ọlọ́run ọba ni waja'alna dhurriyyatahu humul baqi ọlọ́run ní àwọn àrọ́mọdọ́mọ anúhà lọ́sẹ̀kù àtẹ̀mí àtiwọ́ àti gbogbo wa ní ìsìn àrọ́mọdọ́mọ anúhà ni wa nítorí pé ńgbà tó lọ ń pa gbogbo èèyàn rún kò sẹ́kù ẹnìkan mọ́ àyàfi àwọn èèyàn tó bá àtàrà àwọn èèyàn tó wá bá wọn kọjú omi o gẹ́gẹ́ bá ti gbàlàyé rẹ̀ majority wọn ọmọ rẹ̀ náà ni àtàrà wọn wà ní gbogbo wa tún ti ṣẹ̀ àtàrà wọn tún ní gbogbo wa tún ti ṣẹ̀ ọlọ́wọ́n bá tún wá sórí fún gbogbo ànábì tó dé lẹ́yìn Nuh alayhi salam inú àrọ́mọdọ́mọ Nuh ni wọ́n bẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé nínú wọn gan la ànábì Ibrahim alayhi salam ọlọ́wọ́n tún wá sórí fún ànábì Ibrahim tó nà ń bẹ́ẹ̀ nù àrọ́mọdọ́mọ Nuh wípé gbogbo anabi tó wá dé lẹ́yìn ibrahim gbogbo wọn nù àwọn ọmọ ọmọ ọmọ ibrahim ni wọ́n jẹ́ tó dórí anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́ni wa ja'alna fi dhurriyyatihim an-nubuwwata wal kitab àti nuh alayhi salam àti ibrahim amúkọjá pé àwọn anabi wa inú àwọn àrọ́mọdọ́mọ wọn ni wọ́n ti ń wá tó fi dórí pé ibrahim gan inú àrọ́mọdọ́mọ nuhan gbàtí ibrahim wá dé ó wá lórí àwọn àrọ́mọdọ́mọ ibrahim nìkan pé gbogbo ànábì tí wọ́n bá wá ń kọ́ inú Ibrahim náà ti wá tíra kan tọ́lọ́wọ́n bá ń sọ̀kalẹ̀ àwọn àrọ́mọdọ́mọ na náà lọ́lọ́wọ́n bá fún ọlọ́ni wa laqad ba'athna fi kulli ummatin rasula a fi rán wọn ó náà ní kí sọ fún wa pé máa aya kẹẹ̀dọ́gbọ̀n nínú suratu Hud ó ń sọ ìtàn anabi nuh aleyhi salam ó ń sọ fún wa ọlọ́ni walaqad ba'athna walaqad arsalna nuhan ila qawmihi inni lakum nadirun mubin ọlọ́ni dájúdájú àti rán anabi nuh aleyhi salam sí àwọn èèyàn rẹ̀ ìgbà ó sì jíṣẹ́ fún wa ó ní inni lakum nadirun mubin. mubin dájúdájú olùṣe ìkìlọ̀ eléyìí tó hàn ènìmọ̀ jẹ́ sí yín nínú àyà yìí ọlọ́wọ́n bá fi hàn wá kórúkọ ànábì òun náà ní Nuh alayhi orúkọ yìí ń bẹ nù orúkọ tó dáa eléyìí tó ṣe pé téèyàn bá fi sọmọ rẹ̀ sallallahu wa sallam bó ti ṣe kama sọ àwọn ọmọ wa láwọn orúkọ àwọn anabi ọlọ àwọn olùmọ́ni sábàbí ó pé kò ní jẹ́ kí àwọn orúkọ yóò di nǹkan àgbàgbé kò ní jẹ́ kó di nǹkan àgbàgbé bẹ́ẹ̀ la máa wí kọ́ ni mùsùlùmí ọ̀sọ̀ mùsùlùmí ọ̀sọ̀ pé ni ẹ máa porúkọ yẹn lọ́nà tá a fi mọ̀ pé wọ́n tó ń pè mùsùlùmí ni ni bákan náà Ibrahim ni mùsùlùmí ọsọ mùsùlùmí ò Abraham Ibrahim torí ká lè mọ̀ pé ẹni tí ń sọ̀rọ̀ kọsọ mùsùlùmí ni ẹni tí a sì forúkọ sọ mùsùlùmí ni. bákan náà nínú àyà yìí ọlọ́wọ́n bá tún fi hàn wá pé ńgbà tó lọ́wọ́ bá ọ̀ràn o gbogbo ṣáájú anabi wa muhammed sallallahu alayhi wa sallam oníkálukú wọn àwọn èèyàn wọn nìkan lọ́lọ́ máa rán wọn sí ọlọ́wọ́n bá kì í rán wọn sáwọn míì yàtọ̀ sáwọn èèyàn wọn ọlọ́wọ́n tó sọ fún wa nínú súrọ́tù Nuh oní inna arsalna Nuhan ila qawmi ọlọ́wọ́n ní dájúdájú àwa la rán Nuh sáwọn èèyàn rẹ̀ àwa la rán Nuh sáwọn èèyàn rẹ̀ an anzir qawmak ṣé ìkìlọ̀ fáwọn èèyàn rẹ̀ min qabli an ya'tiyahum adhabun alim ṣáájú kí ìyà tí tani sí ro ni kó tó dé bá wọn torí pé Ọlọ́run ti mà nínú ma rẹ̀ tí kì í tàsí pé yọ jẹ wọn náà ni amẹ́kìlọ̀ fún wa nítorí pé rusulan mubashirina wa mundhirin li alla yakuna linnasi ala Allahi hujjatun ba'da ar-rusul wa kana Allahu azizan hakima àwọn aránṣẹ́ Ọlọ́run olùfúnni ní ròdùn nínú wọn jẹ́ sáwọn olùgbàgbọ́ òdodo olùkìlọ̀ fúnni ni wọ́n jẹ́ fáwọn aláìgbàgbọ́ nítorí ká má bàa ní àwáwí ká má bàa ní àlàyé kan ká má bàa ní àròyé kan tá a sì fọlọ́ wọn bá mọ́tò bá dijọ́ gbé ní alùpùpù lẹ́yìn tó ti rán àwọn aránṣẹ́ sí wa nítorí sẹ́kù ní pé tá a rán aránṣẹ́ sí wa bá aránṣẹ́ ọ tó o gbọ́ tó o sì gbà kí ló mú ọ gbọ́ tó o gbà kí ló mú ọ gbọ́ tó o gbà tó àwọn èèyàn rẹ̀ ńlọ́lọ́wọ́n bá aránṣẹ́ ọlọ́wọ́n bá ọ̀ràn sáwọn míì yàtọ̀ sáwọn èèyàn rẹ̀ àtọ̀sán nàbí Musa ìpọ́lọ́ ọ̀ràn sáwọn ọmọ Israel otu tún aràn bákan náà sí Fìràhùn àtàwọn èèyàn rẹ̀ nígbà tí Fìràhùn àti èso ọmọ Israel pé ẹni Fìràhùn àwọn èèyàn rẹ̀ akọ̀bọ̀ akọ̀bọ̀ ọlọ́run tún rán wọn ọlọ́run Musa sí Fìràhùn àtàwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ bó ṣe rán sáwọn ọmọ Israel a sọ pé Musa àwọn èèyàn rẹ̀ náà lọ́lọ́run rán sí nítorí pé àwọn èèyàn rán sí wọ̀tẹ́bìrú la yóò fọ̀rọ̀dù bí hukum ní ti máa ń tẹ̀lé nǹkan ìdájọ́ ti ń tẹ̀lé ní ọgbà nígbà tó ṣe pé àwọn ọmọ Israẹli lọ́lọ́run rán sí ọlọ́run wa rán sí kárí Fíráúnà kárí tiẹ̀ kò túmọ̀ sí pò ń dúró yàtọ̀. ṣùgbọ́n nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan tó jẹ́ ntọ́lọ́ ń ṣe fún tí ò ṣe fánàbì mi gẹ́gẹ́ bó ṣe wà nù Bukhari àti Muslim nínú àwọn nǹkan wọ̀nyí ó ní wa kana an-nabiyyu yub'athu ila qawmihi khassa wa bu'ithu ila an-nasi kaffa àwọn anábì tó síwájú àwọn èèyàn wọn nìkan lọ́lọ́run máa rán wọn sí ṣùgbọ́n èmi lọ́lọ́run rán sí gbogbo èèyàn lápapọ̀ adúpẹ́ fọlọ̀ tí ọba síbẹ̀ àbá máa ṣe islam lórí iyèméjì ni o pé sọlọ ń ṣe ìrànṣẹ́ wa àbí ọ̀rànṣẹ́ wa a adúpẹ́ fọlọ̀ torí gbogbo nǹkan mi táwọn èèyàn ń ṣe lónìí tó ń tanra wọn jẹ wọn ń tanra wọn dànù ni o àwọn náà gan mọ àwọn máa ń rò tó bá kú wọn kura wọn pé tó tó kò sí tó kàkà tètè di mùsùlùmí ní kọ́ mọ́ torí òní ṣe tóònù sáré ìyá lọ jẹ ń bẹ akramakumullah àwọn èèyàn rẹ̀ lọ́lọ́run sí a sì pè wọn ní ahalu rasid ahalu rasid làwọn èèyàn nù aleyhi salam. alla ta'budu illa Allah ìpètínú ha pé wọn nù ẹ ò gbọ́dọ̀ sìn kankan mi yàtọ̀ sí Allah ìpètínú ha pa àwọn èèyàn rẹ̀ nù. nínú suratul A'raf àárín na ó sọ fáwọn èèyàn rẹ̀ pé lọ min ilahin ghayru ẹ̀yin èèyàn mi ẹ máa sin Allah lónìkan ẹ lọ́ba mi ìtọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah gbogbo ànábì máa jẹ́ nù ẹ sin Allah sí kẹ́ ẹ máa nínú sóràtò Nuh ó ní ani abudullaha wattaquhu wa ati'un ẹ̀sìn ọlọ́run ọba lónìí kan ẹ máa bẹ̀rù rẹ̀ tèmi náà ní ká ẹ máa tẹ̀lé torí pé gbogbo ànábì tọ́lọ́run òun náà lẹ́tọ̀ọ́ pàṣẹ rẹ̀ máa bẹ́ẹ̀ sísìn lọ. tọ́ inni akhafu alaykum adhaba yawmin alim ẹ̀rù ìyà ọjọ́ tí ìyà rẹ̀ máa táyàn tí máa róyàn ó ń bà mí fún yín o torí pé gbogbo ẹni tó bá gbọ́ tó bá fi tipa làbá iṣẹ́ tí òjíṣẹ́ ọlọ́run tí ìránṣẹ́ ọlọ́run ọba tọ́jẹ́ fún irun wọn ní jìyà kọ́lọ̀ mọ́ ṣe wá lẹ́nu ìyà. nínú súrọ́tù Nuh anabi Hud anabi Nuh alayhi salam ó ní bá gbọ́ tẹ́ bá gbà yaghfir lakum dhunubakum ọlọ́run ọba ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ yín fún yín wa yu'akhirukum ila ajalin musamma yóò sì lọ lára dìgbà tó dá fún yín inna ajalallahi idha jaa la yu'akhkhar tí ìgbà tó lọ ń dá fún yàn bá tó kò sẹ́ni tí ó lọ yàn lára o law kuntum ta'lamun tó bá jẹ́ kó bá yé yín. Nuh alayhi salam nígbà tó jíṣẹ́ dáadáa báyìí ọfà àwọn sọ́lẹ̀ ó fi bá wọn sọ̀rọ̀ torí kò sánàbì kan tí ò láàánú àwọn èèyàn rẹ̀ kò sánàbì kan tí ò fẹ́ kí táwọn èèyàn wọn já síkẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn náà ni wa qala al àwọn abẹnugan tí wọ́n di akèfèrí nínú àwọn èèyàn nù wọ́n yanu wọ́n dáhùn wọ́n ní ma naraka illa basharan mithlana àánú àbà ebe èèyàn bíi tiwa nìwọ náà àwa lọ́lọ́run ọ̀nsẹ́ kí ló fi yàtọ̀ sí wa ebe èèyàn bíi tiwa ni ọ́ ẹ máa wo àwọn súnà àwọn kèfèrí nkò tí ì parẹ́ dì sí wọn gbàtí wọn náà dìde ní ìsì tọlọ lọ kí ó wá dé ó sáwọn èèyàn rẹ ó wá lẹ́yìn èèyàn mi ẹjá gbà fọlọ agbọ́dọ̀ máa sin lọlọ nìkan à ń gbẹbọ lọ sórí ta à ń forí balẹ̀ fóòsà a máa pe nǹkan mi yàtọ̀ sí ọlọ kìí sọnà ọlọ́nkó sí wa lórí rẹ o ọlọ́mọ sí wa lórí ibú o torí gbogbo ẹni tó bá sin nǹkan mi yàtọ̀ sí ọlọ tọba bẹ́ẹ̀ tó fi kú ọ láyé ah tonítàn o ti já sáì wọn á sọ fún ọ pé àà ọmọ aláàánì àbí kúdíkọ́ nìyá ọmọ yìí ọmọ kúdínù ee màlúkutù pẹ́pẹ́ lẹ́nu ẹ àwa ń sẹ́bọ̀ lẹ́nu ẹ Allah ẹ̀rí pé sunna náà ń bẹ dòní. àwọn ò ní wo ọ̀rọ̀ tí ẹni tí ń bá wọn sọ̀rọ̀ ń sọ kó gbé yẹ̀ wò tó lóòrìn àbí ò bí irú èèyàn wo lọ jẹ́ àti pé ṣe bẹ́ẹ̀ ni tá a mọ̀ tán rẹ ni ọ̀ táwa ni wọ́n mọ̀ tán rẹ láyé wọ́n gan alára wọ́n mọ̀ tán rẹ. irú rẹ̀ náà ní ti Nuh alayhi wọ́n ní ṣe bẹ́ẹ̀ bíi tiwa ni ọ̀nà wo wá ní fi ọlọ́run gbà wá bọ̀ tí wọ́n fi dì ránṣẹ́ ọlọ́run. wa ma naraka ittaba'aka illa alladhina hum aradhiluna kó o má ti torí pé bóyá àwọn èèyàn méjì mẹ́ta kan ń gbọ́rọ̀ rẹ̀ nu àwọn èèyàn wa o àwọn èèyàn àárí wọn fún jámọ̀ kankan àwọn èèyàn yẹpẹrẹ jù láàrin wa ní tẹ̀lé ọ subhanallah sẹ́mi pé bẹ́ẹ̀ náà ni Herakl azim Rome ọba alẹ́ Rómáwá bẹ́ẹ̀ bá gbàgbé nígbà tí Abu Sufyan tí wọ́n lọ ṣòwò nílẹ̀ Ṣáà tí lẹ́tà anabi wa muhammed sallallahu alayhi wa sallam tọ́wọ́ tẹ hirakulu lọ́wọ́ fanabi ń pè é wá sí di ẹ̀sìn islam ìpè aslim tẹsílẹm gba ẹ̀sìn islam kó lè bá a là tọba wa kọ̀ láti gba islam ajẹ́pẹ́ ló forí ru ẹrù ẹ̀ṣẹ̀ àwọn èèyàn tí ń bẹ ní abẹ́ ìjọba rẹ̀ gbígbà tó gba lẹ́tà yùn lọ́ba ní sẹ́ ẹnìkan náà àwọn lárúbáwá tí lẹ́tà yìí ti ọ̀dọ̀ ọ̀gá wọn wá ǹjẹ́ a rí ọ̀kan nu wọn ní agbègbè ìjọba mi yìí tọ́ba káràkátà wá bí wọ́n bá sì lọ wá àwọn àti gbogbo àwọn lárúbáwá tí ń bẹ nínú béèrè tí wọ́n ń ṣe ó ní òun rí lẹ́tà kan látọ̀dọ̀ ẹnìkan ó ní Muhammadu lòun tẹ́ ẹ̀ máa bẹ́ẹ̀ wọ́n láwọn mọ̀ tó ń ti pé wọn ti kó àwọn èèyàn sẹ́yìn mi sọ́yìn pé tí mo bá ti ń parọ́ àwọn lè máa pé kò rí bẹ́ẹ̀ sọ́yìn mọ̀ pé wọ́n kọ́ pàkọ́ sí wọn àwọn lè máa sọ pé kò rí bẹ́ẹ̀ ó ní ní òde ní parọ́ ó ní ọwọ́ àbí wọn léèrè ó ní sọ láwọn ọmọlẹ́yìn ó ní bẹ́ẹ̀ ni gbọ́ làwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n lójoojúmọ́ ni wọ́n ń pọ̀ sí i tí àwọn ẹni tó ga nínú yín ló ń tẹ̀lé tiẹ̀ ni àbáwọn mẹ̀kúnnù ó láwọn mẹ̀kúnnù ni ìrákùlù wa ni bẹ́ẹ̀ làwọn ànábì ọlọ́run àwọn èèyàn yẹpẹrẹ láwùjọ náà ló máa ń tẹ̀lé wọn subhanallah àjẹkítà anabi wa muhammad sallallahu alayhi wa sallam náà yàtọ̀ bẹ́ẹ̀ náà làwọn akpọ́rọ̀ǹtù tá à ń pèpè lọ sí dẹ́sí islam ẹ rí i pé èèyàn mélòó ní gbọ́rọ̀ lọ tá à ń sọ ẹ rí i pé àwọn èèyàn tó yẹ pé àwọn ń wá bí ó ṣe dáa fáwọn láyé tó dáa fún ọlọ́run àmọ́ pé kíní kan mo rí ń jájẹ yàtọ̀ sí pákó ẹ àwa ni anímùkẹ̀mùkẹ̀ kan lápá ẹ owó ń bẹ lápò owó ń bẹ ń báǹkì kékin kíní ọ̀lọ́ gbọ́ kíní òfìsè àwọn eléyìí màláì kátù làwọn eléyìí ẹ̀ àwọn ò nídìí láti gbọ́rọ̀ ọlọ́ àwọn ò nídìí láti gbọ́rọ̀ ọlọ́ àbí mò ń ṣèjọba kan àbọ̀ bá mi ní àfi kíní ọ̀fọ̀rọ̀ ọlọ́ ń ṣe àwọn tó ti tajáwọ̀sì kọ̀ǹtọ́rà wọn ní káfárọ́ tó torí ẹ wọn láwọn èèyàn yẹpẹrẹ náà ló máa ń tẹ̀lé táwọn ànábì Ọlọ́run mo rò pé iná ti fura gbèsè ayé wa nìsín ní ayé ànábì sallallahu alaihi wasallam ẹ̀gbọ́n táwọn kúrẹ́ṣì náà wí ni wọ́n lé gbogbo àwọn masakin bíi Bilal bíi àwọn wọ́n ti pè é Ammar ibn Yasir gbogbo àwọn fuqara wal masakin yìí báyìí lé wọ́n jìnnà àwọn Abu Hurairah kankan àbí òye tó bá lé gbogbo àwọn ilé ìpò Abu Hurairah òtí ẹ̀ tí ì sí ń tiẹ̀ ń gbà lé gbogbo irú àwọn Ammar irú àwọn Bilal tó bá lé wọn àwa abẹnugan àwa nahanu àwọn ò lè wá wá ọlọ́run bá ní kò gbọ́dọ̀ lé wọn ò gbọ́dọ̀ lé wọn nítorí ẹ̀ bẹ́ẹ̀ náà ní sànàbì Nuh alayhi salam ẹ má fojú kéré ara yín tẹ́ ń bá ń gbọ́rọ̀ ọlọ́run tẹ́ ń sì ń tẹ̀lé wọ́n máa bú yín wọ́n máa bà yín jẹ́ àwọn tó ṣoríire nù báwọn ṣe máa ṣoríire nù àsìkò táwọn fi yín ṣe yẹ̀yẹ́ o tẹ́yìn bá tún mójútẹ́sìn yín tẹ́ mójútó dáadáa tẹ́ ń ṣe orí bẹ́ẹ̀ làwọn wà tíwèé oríire tí yóò fi tẹ̀yìn lọ́wọ́ torí ẹ̀ wọ́n láàrin pẹ́ nìkan tẹ̀lé wọnú ọ̀ àfàwọn èèyàn yẹpẹrẹ àárín wa bẹ́ẹ̀ ni yẹra àwọn aláìmọ́núrò ọkàn bá wọn sọ̀rọ̀ tàbí bá wọn sọ̀rọ̀ wọ́n sì gbálẹ̀ kan náà sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ làwa agbárí ń bẹ àrùn kí n tó ń gbọ́. <laughs> subhanallah a jẹ́ pé aburú ni lọ́dọ̀ tiwọn ká bá ní sọ̀rọ̀ tàì bá ní sọ̀rọ̀ ká sì rí i pé ah mọ̀ bá aburú ni. ẹ wàá mọ̀ pé níta fi ń bú àwọn èèyàn yìí ọlọ́run ọba kọ́ yọnu sáwọn èèyàn yìí níta fi ń bú wọn òun náà ni téèyàn máa fi ga lọ́dọ̀ lọ. ẹ̀gbọ́n tí ànábì wa náà sọ ní sallallahu alaihi wasallam ń bá ẹnìkan sọ̀rọ̀ kó gba ìsìláàmù rí àyàfi kó ronú sí kó tó gbà àyàfi Abubakar radiyallahu anhu bí mo ṣe bá sọ̀rọ̀ ìsìláàmù báwo ni mo di mùsùlùmí lẹ́ẹ̀kan náà ni subhanallah torí ẹ̀ làbúbákàr ṣe ga ju gbogbo sàábẹ̀ yòókù lọ orí bẹ́ẹ̀ náà làbúbákàr ṣì wà nígbà tó di mùsùlùmí náà tán bàtà nàbí sallallahu alaihi wasallam táwọn kèfèrí tí wọ́n tún bẹ̀rẹ̀ sí ní pariwo pétọ ó tún gbé mi dé o ó tún lòun rìnrìn àjò òru o òun lọ bẹ́ẹ̀ tó lè mákìtì sí dáhùn fóṣù kan rìn òun rìn lóru kan àárín òru náà ló tún lọ sọmọ kíní kẹta lórí ẹ̀kejì òun tó ti padà dé ọ ọ Muhammadu wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ látẹ́gùn bá Abubakar ṣe yọ sáàrin wọn nù kí ló dé ìwòlẹ́ tún rí gbọ́ lónìí ìwòlẹ́ tún rí sọ wọn ni à ọ̀rẹ́ rẹ ni ó tún gbé mi ìdé ni kí ló wí ọ̀sọ̀ báyìí báyìí báyìí báyìí sọ́sọ bẹ́ẹ̀ wọ́n lọ sọ bẹ́ẹ̀ ó ní mo gbàgbọ́ bẹ́ẹ̀ àà wọ́n gbé nǹkan jẹ fún wọ̀nyí tó ìjọ náà lànà fi ti pe Abubakar ní kíni as-Siddiq olódodo ẹ wá wo orí tọ́lọ̀ ń ṣe fún Abubakar náà sẹ́mi kó àròlé mẹ́rin lọ́wọ́ àlẹ́yìn anabi sallallahu alaihi wasallam Abubakar Umar Uthman Ali sani jíjẹ àròlé rẹ̀ kọ̀fọ́ apọn táwọn èèyàn sì jàǹpátá lórí ẹ̀ bí Abubakar kò sí immediately lẹ́yìn kó anabi sallallahu alaihi wasallam tí wọ́n ti ronú ní ní Saqifatu Bani Sa'd lábẹ́ àti bàbá Banu Sa'd tí wọ́n ti ronú pé káyọ̀ olórí tí Umar ti ní wọn ni káfíńkà ní wọn náà ni tí Umar ní tọ̀ èmi ti fàtìlẹ́yìn mi hàn gbogbo èèyàn kọ́ sẹ́ni tọ́sẹ́ kù mà wọ́n fàtìlẹ́yìn hàn pé kábùbákà rọ̀ di khalifa àwọn eléyìí wọn á bú àwọn eléyìí pé láwọn ẹni tí ọmọ nùrù ọkàn bá wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n gbà sórò à ó rò pé irú wọn la wá. so torí di eléyìí wa ma nara lakum alayna min fadl tí ẹ dúró wọnú láti jọ tẹ̀sí lẹ́yìn ṣe islam tẹ́ ń pèpè lọ síbi rẹ̀ tó sì ti ń lọ́mọ lẹ́yìn kí lẹ ní tó ju tiwa lọ lẹ́nu ìgbà tẹ̀sí lẹ́yìn ṣe islam náà mo rò pé ẹ̀yin náà tẹ̀ máa ń kàgbésí ayé wa lónìí ẹ̀ máa rẹ́ kọ̀ọ̀kọ́ mẹ́ ìwọ náà ní sin láti jọ tó ti ṣe islam tó ń ṣe sunna sẹ́kọ̀ọ́ sọ́lá lọ ní tó wa ni ta ló tiẹ̀ kọ́ kúnlẹ̀ yìí àwa sì ní ọ̀daràn ni wa bó ń ṣe ń pè wá bá ń ṣe ń dáràn lówó ń pọ̀ jù bá ń ṣe ń dáràn oyè tún kọ́lá fún wa ni oyè kọ́lá bá ń ṣe ń dáràn ni wọ́n ń pè wá lọ́sùn náà ń pè wá lọ́sùn bẹ́ẹ̀ ni ayé náà lẹ́ ní ayé lẹ́yìn ní akramakumullah ẹ wọ́n ti fọ́ tipẹ́ wọ́n ní kí wọ́n á ní tẹ́ fi jù wá lọ tó ń ti ìsìláàmù náà tẹ́ lẹ́ ń ṣe wọnú àtàwọn tẹ́ lẹ́ ń jọ kóra yín ká. balùwẹ̀nàfọ̀nàkùn kẹ́ẹ̀dìbì níta ti ń rò fún ní pòkùrọ̀ ni pòkùrọ̀ ni. pépé kẹsìn lọ́nlọ́ nìkan kẹ́ẹ̀kọ́ àwọn òṣàìsì òpùrọ̀ tó ni wá. bẹ́ẹ̀ ni wọ́n sọ fáànàbí nù hàn lè ṣẹlẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ fáànàbí ọlọ́run wọ́n á bù ọ tó ń pépé lọ sí wọn bu ọ lóríṣiríṣi ègbù tó yẹ kọ ọjà kọ yẹ kọ ọjà o torí pé ẹni tá à ń bá anájà làwọ a kì í wo ariwo ọjà ẹ ẹnìkan á sọ fún ọ ó ní ọ̀rọ̀ kan ni wọn ti sọ tipẹ́ mo nǹkan fẹ́ yín lọ́kàn ni ẹ mọ wá ń wo chance tí mo fi lè wá sọ fún yín kékeré ni ọ̀rọ̀ táwọn èèyàn sọ tó wàá pánú mọ́ tẹ́lẹ̀ ńkọ́ tẹ́lẹ̀ ńkọ́ kí ni wọn bá tún sọ gbọ́dọ̀ pé yé wa aha wọ́n sì ní tí inú ọba gbọ́ yín kìn àfi sétí ọba gbọ́yìn kìn inú òní bàjẹ́ kí ni wọ́n fẹ́ sọ tẹ́lẹ̀ náà kí ni wọ́n máa fẹnu sí nílùú kí ni fi wá rọ́ọ̀fù tó nítorí délé kí lẹ́ẹ̀ fẹ́ kún ọ̀sọ̀ àbí òye wa lẹ́yìn náà ẹni tẹ́ ẹ nà lẹ́gba lẹ́gba ń dúró lẹ́yìn ọ̀rùn ẹtún ni kò máa sunkún èèyàn dáadáa lẹ́yìn náà ni

yóò mọ búyàn ah, ní ààbò ọ àní tó ń ti ọ̀dà ọ̀nà tó ń gbọ́ ọ̀dà ìrégbè ló ń ṣe tó rò pọ́n sẹ́sìn yọ yí ẹ lẹ́nu yọ yí ẹ lẹ́nu tí gbogbo agbó lu mọ́ ọlọ́sán tó bá páàkì ẹ̀dà sínú sáré ó kó o ṣe o àwa wa sọ gbogbo tí wa bá wa lọ ẹ wá ní kó náà má sọ tiẹ̀ wọn náà má sọ tiẹ̀ má fẹnu wa rọ torí ẹ̀ ńlọ́fà ló fi jẹ́ pé tó bá ti jẹ́ pé tọ́lọ́ ni wọ́n bá ń ṣe ìdí ẹ̀sìn ọlọ́run ló ń pè yàn lọ májì ọ̀tọ̀ ọ̀la májì ọ̀tọ̀ ọ̀la nítorí pé bẹ́yìn ṣe ń fẹ́ kí dáadọ́ orídìí múlẹ̀ làwọn kan wà tó jẹ́ pé àwọn ń fẹ́ káburú orídìí jókòó ni àwọn aríjẹ ní aburú àwọn aríjẹ ní bídà àwọn aríjẹ ní kúfúrú àwọn ò ní jẹ́ kó parẹ́ láéláé torí ẹ̀ wọ́n sọ báyìí fún anábìínú wọn ní òpùrọ́ nìyẹn o qala ya qawmi ẹ̀rí kan ànábì ọlọ́run gbọ́n pípọ̀ ara'aytum in kuntu ala bayyinatin min rabbi wọ́n bu ni o wọ́n ló kpọ̀rọ̀ ni àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ṣé kò yẹ kó náà dáhùn náà sẹ́nìkan bá lórí rẹ̀ fọ́ kí ni wọ́n wù orí bàbá àti yẹ fọ́ <laughs> wọ́n wá ní ẹ́ two one sọgbà tó sọ pé tú wa yẹn pé ńgbà tó bu ọlọ́kàn ìwọ́ bu méjì ẹ wá wo àwọn ànábì ọlọ wọ́n ti bú o ọkàn ṣe bí ìgbà tó wọ́n gbọ́ ni wàlá ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ nù gbèsè ayé àwọn ànábì ọlọ tẹnìkan bá ń bú ọ tẹnìkan sọ̀rọ̀ rẹ láì dáa tí ń bọ̀ ọ jẹ́ tí ń ṣe má ṣe bí tó rí torí wọ́n ní tá a bá wò gbẹ ká tẹjúmọ́ kì í rùn lẹ́yìn náà gbogbo ẹni tí ń bú ọ tí ń bọ̀ ọ jẹ́ ń kí wọ́n dùn mọ́ ni ẹ mọ̀nà tí wọ́n fi dà tí wọ́n bá ti lè dáhùn wọ́n dà wọ́n máa pè léèyàn kan bàbàrà so nítorí ẹ ẹ jẹ́ kó mọ nípò tó wà anabi Nuhu àwòsàn bí gbà tó ń gbọ́ ẹ wá gbọ́ nítorí sọ ọlọ́yin èèyàn mi ẹ wá fún mi nírò tó bá ṣe pé nǹkan tí mo ń bá yín sọ yìí àmàdájú kan ni látọ̀dọ̀ ọlọ́ ọlọ́run ló fún mi lámàdájú yẹn rahmatan ọlọ́run ló sì ṣe kẹ́kàn fún mi látọ̀dọ̀ rẹ̀ tọ́lọ̀ tó bá yẹ pé ìmọ̀nà yìí ọlọ́run ló fún mi àmọ́ kò dé kọ́ hàn sẹ́yìn ńlọ́fàálẹ̀ fi ń bú mi. anulzimukumu ha ìjágbára kan ń bẹ lọ́dọ̀ mi tí mo fi lè tú láti yín mọ́ kò sí àlàyé náà ni màá ṣe wà á ń tọ́ ń lọ ha kẹrì hó nígbà sẹ́yìn ọ̀fẹ́ tí mo lè fagbára mu yín lè fagbára mu yín kí sọ̀rọ̀ ebu ni ti ń bẹ́ ń lẹ̀ yìí torí ẹ̀ ó túmọ̀ sí pé àwọn anábì ọ̀rọ̀ tó dáa náà máa ń sọ àwọn ebu ebu.

gbogbo ẹni tá a máa ń pè lọ sí ìdẹ́sìn ọlọ tá a máa ń fẹ́ kọ́gbọ́kọ́gbà ẹ má gbowó lọ́dọ̀ ẹ má gbowó sẹ́ lọ́dọ̀ nítorí tẹ́ bá ti lẹ́ gbowó sẹ́ lọ́dọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ tẹ́ ń bá àwọn èèyàn sọ kò ní ta wọ́n sì tún máa ṣèrè gún sí yín tí bá wà ní tí ò sì ti wá tó lè rí sọ́ni lẹ́yìn náà gan tí bá wà láfún ọ tó fi rásọ dá sọ́run àbí èyí sà wa dájú orí bàtà rà tẹ́tẹ́ tani máa ń bẹ àwọn ohun ti ṣayọ ẹnu àlẹ tó sọ lónìí wọn kọjá ẹnu ẹ torí ẹ ẹni tó bá fẹ́ pèpè lọ sí díẹ̀ sìn Ọlọ́run dákun kó tó wa ẹ má gba nǹkan lọ́dọ̀ àwọn yìí pàápàá jùlọ ẹ má gbà lórúkọ títọrọ ẹ má ti tọrọ tọ́lọ̀ ń bá kọ́ pé kẹ́nìkan sí ọ lóore láì jẹ́ pọ̀ tọrọ tó náà sì ń wò pé bóyá lọ́ọ́ gbà ó ti dáa jù ọjà kọjá kọ́ máa wá tọrọ lọ torí pé kò sẹ́nìkan láyé yìí tí ó lọ ń pèpè lọ sí díẹ̀ sìn ọlọ tí ó sì já lágbe tí ń tọrọ lọ́dọ̀ àwọn èèyàn tọrọ rẹ̀ máa ta kò sí ròdodo tó lè máa sọ láyé wọn ò kàkún torí táwọn máa rò pé at the end of the day ọ̀fẹ́ fi pawó ni ìdí nu sẹ́fìrì tẹ́sán islam ọ̀lọ́wájú láwùjọ yorùbá kọ́ lọ́wájú wàláì nítorí pé gbogbo àwọn àfáà tọ́yẹ kí wọ́n pèpè lọ sí dẹ́sìn ọlọ́run tí wọ́n bá mà àwọn àfáà tọ́yẹ kí wọ́n sòdodo tí bá dà mà gbogbo wọn ìdí tájẹ tájẹ tájẹ iná ni wọ́n máa ń parí wáàzì sí ìdí èlò lẹ́fun mi iná ni wọ́n máa kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ máa gbọ́ tó tún máa dá gbogbo ọ̀rọ̀ tá a ti wá gbọ́ tó nígbà tá a so eléyìí máa kó bá lọ síwájú ẹ̀sìn Islam kò sí tó burú kẹ́nìkan kọ́wọ́ à ń pò pé káràn lọ́wọ́ káràn lọ́wọ́ bàbá àjẹ́ àfáà náà ti ń pèpè lọ sí ẹ̀sìn Ọlọ́run ṣùgbọ́n kò gbọdọ̀ jẹ́ ká fojú sùn sí ẹnu torí tó bá ti fojú sùn kò ní sòdodo ẹni tí ó fúnni lánàá tí a sì mọ̀ pé ń sa ìdá kan a ní lè mẹ́nu bà ìdá láéláé nítorí tó bá gbọ́ yọ mọ̀ pé kó burú yóò tún rọ́wọ́ mi jọ mi nítorí pé kí ni rịrọla la hàn máa rọ́ níwájú afúnni tí wọ́n ọ tí wọ́n náà ń gbà wọ́n lọ ń tọrọ tí wọ́n fi ń fún ọ ahọ́n wájú wọn kò ní lè tó ọba wa tó wọn iná ni ti ń owó sẹ́ wọn ala ẹ̀san tèmi ọ̀dọ̀ Ọlọ́run ló wà ìdí nìyí tó fi jẹ́ gbogbo ànábì níṣẹ́ gbogbo ànábì níṣẹ́ ẹ ra ànábì mi ó lè jẹ́ pé iṣẹ́ agbẹ́gi kápẹ́ńtà ní ṣe gẹ́gẹ́ àwọn ànábì Zakariya aleyhi ẹ ra ànábì mi tó ṣe pé nítorí o máa rọrùn tó ẹ ra anabi mi kẹ́kẹ́ darandaran ni kò tẹ̀ sí anabi kan àyàfi kọjá pọ̀ daran tọ́ gbogbo àwọn anabi ló níṣẹ́ wọ́n ní ẹ̀san àwọn lórí ìpèpè táwọn ń pèpè ọ̀dọ̀ ọlọ́run làwọn ti gbà bó ti yẹ kíkí owó rí náà nù kọ́jú pé àwọn àtàbá kí ó àwọn náà a tún níṣẹ́ mi tá à ń ṣe tá à ń fi wá ìdí àti mú wa àmọ́ kí ó tá kí yẹn á fi sàwọn ọmọ aráyé lórí ntọ́lọ́ sọ ọlọ́run fẹ́ ká ṣe báyìí ó ṣe nǹkan báyìí léèwọ̀ ànábì ní ká ṣe báyìí ó ní ká jìnnà sí nǹkan báyìí ẹ wò báyìí wọ̀ bá ṣe dáa tó. kò ní sí agboolé kan láì jẹ́ pa rí olùkìlọ̀ ńbẹ̀ torí pé gbogbo olé náà làwọn ọmọ ti lọ lé kí ó. ṣùgbọ́n síbẹ̀ ni wọ́n á rí nìsín kò rí bẹ́ẹ̀ nítorí pé ńgbà tó máa ń lọ lé kí òyìn ẹ rí i pé gbàgbọ́ tiẹ̀ ni pé iṣẹ́ iṣẹ́ ń ṣe tó ń lò ń ti ń kọ́ yìí iṣẹ́ ńṣe tó wọ́n fi máa jẹun láyé tó ń lò ń kọ́ yìí òun náà ti lọ lé kí ọjọ́ márùn láàrin ọ̀sẹ̀ tọ́ba wá yá tọ́ba lọ gba ṣàhádà ọjáde báyá sánáwì àbọ̀jáde mùtọ̀wọ̀sípà òun náà máa wá pé òun náà ti dágbà aṣẹ́ lẹ́nu òun bẹ̀rẹ̀ jálàbì òun di babaláwo èwo ló wá wọn tí n tànà bìbí kọ́ wa mi sallallahu alayhi wa sallam ẹ̀ sì mà pé láti jẹ́ ọjẹ́ pé ntọ́ da ló ń jẹ kò sí tàbí ṣùgbọ́n pé ọjọ́ jẹkújẹ torí pé ẹnu ọ̀ma sí mi ọ̀nà ọ̀fun kò gbọ́wọ́ àjì èèyàn gbọ́dọ̀ ti nǹkan kan sí náà ni tò ìdí nì tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nígbà tó jẹ́ pé ibi kíw yẹn náà ni wọ́n fojú sí nípa àwọn tí máa ró ń jẹ ìdí nù tí ranù fi pọ̀ láyé wa lónìí báyìí àwọn ọmọ tó kọ́ kíw àwọn ọ̀fẹ́ dààmú kẹ́ máa lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń lọ àwọn alẹ́ kí wọ́n yẹn kò fẹ́ dààmú láti mọ̀ pé kí ló lọ́n fẹ́ kí ló ṣe léwọ̀ kò sí ní tọ́fẹ́ fi ṣe kí ló ànábì sọ kí ló ní ká má ṣe kò fẹ́ dà wọ́n láàmú bíi pé kí ni yọ lọ́ máa wá nákẹ́lì ni yọ máa kó nákẹ́lì jọ wọ́n máa kó jọ sínú àpàtì pé nákẹ́lì kìíní kan nákẹ́lì àṣẹ kìíní kan nákẹ́lì àṣẹ kìíní kan ọ̀fọ̀ rẹ̀ ní gàrí síra rẹ̀ ní kátìmí rẹ̀ ní gbogbo ní tí wọ́n máa kó jọ ṣé kí ó sànà fìfì wá kọ́ wa nù ṣé kí ó tànà fìfì kọ́ wa nù bẹ́ẹ̀ wàá rọ ọmọ tó yẹ pé ó yẹ padà sílé kí ó kún òfin sí bóyá alimarhala tẹlẹ ti da iya wọn lò ti jáde sanawi tí wọn mọ kankan wọn náà máa kó tẹsùbá àkọrùn wọn máa kó tẹsùbá àkọwọ kálù wọn máa sọ fáwọn obìnrin pé wá yẹsẹ wò iṣẹ́ kí ni wèrè ń yẹ̀ wò iṣẹ́ kí ló sọnù sí ń yẹ̀ wò abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọn náà á gbé wàhálà yọ sọ

tó ìwọ náà tó bá yẹ pé ọba kọjú mọ́ kí wọn bá mọ̀ dáadáa o tún á níṣẹ́ lápá wàá rí i kó lè máa sọ dodo ó lè máa sọ dodo tó ó sì máa pèpè lọ sí ti ẹ̀sìn ọlọ́run ló kọ pé njẹ́ padà sẹ́kù fún ọ tó fi rálùkù yá àmà tiẹ̀ nù tó eléyìí pàtàkì púpọ̀ ó ní mi ń tọrọ owó sẹ́ lọ́dọ̀ yín o ọ̀dọ̀ ọlọ́run ni mò ń dún retí owó sẹ́ ni tó bá ké bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó mọ̀ nípa ẹ̀sìn Islam bá rí olówó kan ò ní máa fi wọ̀ sí lọ̀ wọ́n ọlọ́lá kan ò ní máa fọbọ́ lọ wọn ẹni tó nípò kan kò ní máa fi wọn pe ẹranko ẹ rí i pé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́lá àwọn kọ́ńpa Islam wọ́n ti dẹni ẹ̀tẹ́ walau anna ahlal ilmi sanuhu sanahu tó bá yẹ pé àwọn olùmọ̀ bá sọ́mà ni ìmọ̀ bá sọ wọn ṣùgbọ́n wọn ò wọn ò ìyẹn tó bá yẹ wọ́n mọ̀ gan ìyẹn tó bá yẹ wọ́n mọ̀ ẹ rí wọ́n ti fi ẹ̀sìn wọn fi ń wálé ayé wọ́n fẹ̀sìn wọn fi ń wálé ayé kódà ó fi dórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé àwọn ètò ẹ̀sìn jálàbí gan tán bá ti kíó tán bá ti kíó pé lórí pé àlọ́ deliver lecture wọ́n tún ti sọ́ di táàfin wálé ayé wọ́n ti sọ́ di táàfin wọ́n lè má bára wọn jà lórí eléyìí eléyìí wọ́n pè wọn ò pè mí bó wọn ti pè wọ́n tó yẹ pé wọ́n ń pè gbogbo àwọn ò pè mí àà ẹ̀ ń tajà ẹ̀ kúkú lọ́ọ́ máa tẹ̀wà ẹ̀wà àti búrẹ́dì ọjà rẹ̀ ọ́ máa yá wọ́n ní ẹ tó bá pọ̀ nìkan ló ń pè wọ́n nìkan làwọn èèyàn ọ̀dà mà àwa ń tajà ni àbí fújì là ń kọ ṣé fújì làwa ń kọ ni lẹ́nu káwọn fújì àwọn nídìí káwọn èèyàn mọ àwọn because the more táwọn èèyàn bá fi mọ àwọn the more tó fi máa pè wọn gbogbo pípè kún mọ́ ń kọ́ owó ni tíkẹ́ẹ̀tì tí wọ́n bá já tíkẹ́ẹ̀tì ẹ̀ mọ̀ pé mílíọ̀nù ni láwọn ọmọ tí wọ́n mọ kọ̀kọ́ kúkọ tí ń bá tí ń bá ní ọ̀sán àbí òye wa yóò sì gba mílíọ̀nù but ṣé àwa ń kọ fújì wọn kọ fúti ó ní wọn ọ̀dá wọn mà ẹ̀ nítorí pé ìwọ nísìn o ti bu àwọn mọ́lẹ̀ ẹ gbọ́rọ̀ àwa ń ta mango ni bẹ́ẹ̀ máa ń ta mango gan ẹ̀rí pé alihamudulilayi bí mango ti pọ̀ tó lẹ́yìn ó ń kálukú rí tiẹ̀ ta tó kí wọn nìkí là ń ta tó àwọn tó wá so eléyìí di tí wọn tó fi ń bára wọn jà ẹn pé wọn wọn ń pè gbogbo wa ọlọ́run lọ́mọ yìí tó ń rí ọlọ́run lọ́mọ yìí tó ń gbà à ń tajà ni tá à ń tajà ni èló lẹ́sàn kẹ́ tó wọlé nì náà ó tó kò ló ha bí sàlámì ámìnira eléyìí túmọ̀ sí pé ọ̀dọ̀ ọlọ́ọ̀ la ti ń wọ́wọ́ sẹ́ wa ọ̀dọ̀ ọlọ́ọ̀ la ti ń wọ́wọ́ sẹ́ wa anabi nuhu alayhi salam ó ní in ajiriya illa ala Allah mi ò sí lọ́dọ̀ ẹnìkan àfi lọ́dọ̀ Allah wa ma ana bi taridil wọ́n tún á sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ kí tó bá fẹ́ ká gbàgbọ́ àwọn ẹni tó gbàgbọ́ ilé wọn dànù kó dé káwọn ẹni pàtàkì ẹni bí ẹni èèyàn bí èèyàn káwà pẹ̀lú ọ̀rẹ́ à mí lè lé wọn mí lè lé wọn innahum mulaqu rabbihim wọ́n bọ́ lọ́n pàdé ọlọ́run ni ó san wọn lẹ́san tó bá fún wọn jẹ́ ni rí yóò fún wọn lẹ́san rí tó bá jẹ́ ni bú òun náà ni ó wọn lẹ́san walakinni ẹ̀yin ẹ̀yin lẹ ẹ̀yin lẹ lẹ mà tó ẹ ni ẹ bá mọ̀ fáwọn èèyàn yìí wọn ò délé èsì pé ló do burúkú ẹ̀yin tẹ ẹ mọ̀ kankan tó yín dọ́ta kalẹ̀ àbí òye ah, ah, ẹ̀yin lẹ lẹ ẹ ti sọ pé kí n lé wọn. ya Allahi in taraktuhum tani ó ràn mí lọ́wọ́ wájú ọlọ́run tí mo bá lé àwọn èèyàn yìí sẹ́yìn tó wala aqulu lakum indi khazainullah èmi ò ní pẹpẹ ọ̀rọ̀ Ọlọ́run lọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run pẹ̀lú àwọn ànábì Ọlọ́run nítorí pé àwọn ọmọ Ọlọ́run wọn yé sọsọkùsọ wọn yé sọsọkùsọ wọn ní ní pẹpẹ ọ̀rọ̀ Ọlọ́run lọ́dọ̀ mìsíkìnì ni mí wala a'lamul ghaib èmi ò sì máa ń tọpa má nuha aleyhi salam ó ní máa ń tọpa má lónìí ọ̀pọ̀lọpọ̀ ní sọ pé ó máa ń tọpa má wọ́n ní kẹ́ ẹ wá yẹsẹ́ wò lọ́dọ̀ àwọn àwọn làwọn máa ń tọ́pamọ́ kẹ́ ẹ wá wusẹ́ iṣẹ́ tí ọ̀sọ́nù wọ́n ní kẹ́ ẹ wá wò lọ́dọ̀ àwọn nígbà táwọn anábì ọlọ́run ọba ọba máa ń tọ́pamọ́ bóòlù àwọn kúrúntù ti máa ń tọ́pamọ́ ọlọ́run nìkan ló máa ń tọ́pamọ́ wala aqulu lakum inni malak ẹ̀sìn fíjọ́ kan pera mi màláìkà wala aqulu lilladhina tazdari a'yunukum lan yu'tiyahumullahu khayra èmi ò sì lè sọ fáwọn ẹni tẹ́ ń fojú di tí ń tẹ̀lé mi pọ́lọ̀ ò ní ṣe dáadáa fún wọn. allah torí ẹ̀sìn àwọn ọ̀dọ́ ta ló wà ọ̀dọ̀ allah allahu a'lamu bima fi anfusihim ọlọ́lọ́ máa ti ń bẹ lẹ́mìí wọn tí rere ní bá ń bẹ lẹ́mìí wọn yóò fún wọn lẹ́sàn-án rí tá ìdá ní bá ń bẹ lẹ́mìí wọn yóò san wọn lẹ́sàn-án ìdá wọn inni idhan lamina zalimin tí mo bá wá lé wọn àbí mo bá sọ pọ́lọ̀ ò ní ṣe dáadáa sí wọn láì máa ti ń bẹ nínú ẹ̀mí wọn mo ti dá lábòsí nù qalu ya Nuh wọ́n ní rẹ̀ Nuh qad jadaltana ó ti bá wa ṣe fanfa pọ̀ fa aktharta jidalana fanfa tó ti bá wa ṣe ti pọ̀ jù á lẹ́jọ́ kan bọ̀ ọ́rùn mọ́ ká dé final stage báyìí fa'tina bima ta'iduna ìyá tí ọba jẹ wa tá a bá ṣe tiẹ̀ mọ́ wa in kunta mina as-sadiqin tó bá kó dodo ọlọ́run lọ́rọ́ ń sẹ́ tó ti jẹ́ pé tá a bá takò tó ọlọ́run ó lè fìyà jẹ wá ìyà la fẹ́ báyìí la ilaha illallah àwọn ọ̀daràn grade one <laughs> kéèyàn sọ pé torí ẹjọ́ tá a jẹ ẹ̀rọ a nídìí ẹ̀ mọ́ so a fẹ́ penalty báyìí nítorí máa jẹ́ penalty yẹn á lè jẹ́ ẹ̀ ẹsìrìkẹ Nuh alayhi salam ó ti ròyìn nínú suratu Nuh qala rabbi inni da'awtu qawmi laylan wa nahara ó ní wọ́n lọ́n òru àtọ̀sán mo fi pe àwọn èèyàn mi o mo pè wọ́n kọ̀kọ̀ mo pè wọ́n ní gbangba falam yazidhum du'ai illa firara gbogbo bí mo ṣe ń pè wọ́n tí wọ́n ń sá wọn ló débi pé ìsọnù wọbẹ ẹ má ti rínú haba ìkálukó tu lẹ́nu wọn ló tún débi pé wọn tún sọ àsọtẹ́lẹ̀ bàbá kọ̀ọ̀kan máa sọ fáwọn ọmọ rẹ̀ lágboolé rẹ̀ tó bá ti tó gbọ́rọ̀ ẹnìkan jẹ́ núhà o gbogbo tí o pè kẹsì ẹ má ṣe o ìdí orí ibú ni ọmọ pè yín lọ ẹ má gbọ́rọ̀ rẹ o kálukú sì ti sọ ó ti kárí ilé wọ́n ní kullama da'awtuhum litaghfira lahum àti pé gbogbo ìgbà tí wọ́n bá pè wọ́n kó lè bá àforíjì wọn ja'alu asabi'ahum fi adhanihim wọ́n máa ń rí àwọn màkà wọn bọnú àwọn etí wọn ni ọmọ àká márààrún létí kọ̀ọ̀kan gbọ́ létí ń fẹ̀tù ìyẹn ni pé láti ṣàfihàn pé wọn ò ní fẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ gbogbo ọmọ àká wọn fi di etí wọ́n ti sọ́kò ṣọ́ọ́ fi ẹ wọ́n dàbójú kọ́ má bàa rí mi wà ọ̀sọ́rò wọ́n tún á tẹpẹlẹ máa tí wọ́n ń ṣe láì dáhùn wọ́n sẹ̀kúbọ́rù sẹ̀kúbọ́rù wọ́n tún máa ṣàgbẹ́rù gbarí ní ìgbéraga burúkú tọ́mọ ẹni dàcú tó ń jihara lẹ́yìn náà mo tún pè wọ́n gbangba tọ́mọ ẹni àlẹ́ntu lẹ́hùn mo kéde fún wọn gbangba wà asrartu lẹ́hùn israra mo tún pè wọ́n jẹ́jẹ́ tọ́kùlù tó sàkfẹ́rù rabbakum mo ní ẹ̀tọ́rọ̀ àforíjì lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá yìí innahu kana ghaffara aláforíjì ni yursilis samaa alaykum midrara tó bá foríjì yín tán ẹ ra mi rẹ ẹ ra pẹrẹ rẹ yóò rọ àròdá òjò alálùbáríkà fún yín wa yumdidukum bi amwalin wa banin yóò wá bùn yín ní owó tabua àwọn ọmọ alálùbáríkà wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhar yóò mú yín ní àwọn oko tó kún fún àwọn mèremère yóò mú kí àwọn akérèmọ́bù odò kọ́ wà fún yín ma lakum la tarjuna lillahi waqqara etí ni kí ló sẹ́yìn tí ó wù yín láti rẹra yín fọlọ́wọ́n ọba laqad khalaqakum atwar ọlọ́wọ́n ọba tó dá yín ní ìpele ní ìgbésẹ̀ lẹ́yìn ìgbésẹ̀ tẹ́bí gbà lẹ́wà lómi gbọ́lọ́gbọ́lọ́ kó tó sọ yín di ẹ̀jẹ̀ dídì kó tó mú yín di báàsì ẹran kó tó mú kí kọ́ wà nínú báàsì ẹran ó ya oríkèé fún yín ó tún dá yín ó dá yín dá ó dá yín bẹ́ẹ̀ ṣe ríra yín alam taro kayfa khalaqa Allahu sab'a samawatin tibaqa ẹ rí bọ́lá ṣe dá sánmà méjèèjì ni ní àgbékà lórí àgbékà wa ja'ala al-qamara fihinna nura tó ṣe òṣùpá ní ìmálẹ̀ nínú ẹ̀ wa ja'ala ash-shamsa siraja tó sì ṣe òrùn ní àtùpà nínú wallahu anbatakum minal ardi nabata ọlọ́wọ́n ba ló mú yín wù láti inú lẹ̀ ní pàápàá mímú ni hù thumma yu'idukum fiha ọlọ́wọ́n tún dá yín padà sínú lẹ̀ wa yukhrijukum ikhraja yóò tún fa àyìn yọkú ònú rẹ̀ níjọ́ gbẹ̀ndà kìyàmà ní fífa yọ wàlláhu ja'ala lakum al-arda bisaata ọlọ́run ló ṣe ilẹ̀ fún yín nítẹ̀ litasluku minha subulan fijaja bẹ́ẹ̀ lè bá a máa rin àwọn àrìn tó jìnnà lórí ilẹ̀ yìí lọ sí gbogbo ibi tẹ́ bá fẹ́ lẹ́yìn gbogbo eléyìí lẹ́yìn gbogbo ìyànjú yìí nígbà tí wọ́n á tọrọ lọ́dọ̀ Nuh pé a lẹ́jọ́ kan bọ̀ ọ̀rùn ma ìyàtọ̀ sọ pé yọ jẹ́ wa tá a bá kọ̀ là tó bá kó dodo lọ bá ń sọ ìyá ńlá ń retí báyìí Nuha wá dáhùn qala innama ya'tikum bihi Allah ìyá tẹ tọrọ ọlọ́ọ̀ni ó mú wa kìí sèmi ọlọ́ọ̀ni ó mú wa kìí sèmi àwọn anábì ètò ayẹnu àlà wọn Nuha kọ́ ni ó fìyà jẹ wọn ọlọ́ọ̀ni ó fìyà jẹ wọn síbẹ̀ tí mo pé anábì Yunus alayhi salam gbóná ṣe ṣèlérí ìyà fáwọn èèyàn rẹ̀ ni péjọba ènìyàn jẹ yín àwọn èèyàn yìí àwọn ṣèṣe gbọ́n wọ́n gbàgbọ́ bàtí Yunus pẹ̀yìndà lẹ́yìn tó lérí tán tó àwọn tètè túbá wọn gbọ́ lọ́n gbọ́ kí lọ́n fẹ́ tẹ́lẹ̀ ibi wọn gbàgbọ́ náà ni ọlọ́run bá lòun fi àjẹ wọn mọ́ ti gbàgbọ́ inú fi wá bí ànábì Yunus alayhi salam wípé ó yẹ kí ìwọ jẹ àwọn eléyìí ẹ ọlọ́run ni wọ́n ti gbàgbọ́ <laughs> tòtúrú ẹ̀ náà lànàbì nù alayhi salam pé ọlọ́run ni ó fi àjẹ yín kèé sè mí ọlọ́run ni ó fi àjẹ yín kèé sè mí insha'a tọ́ba wù allah ah àwọn anabi Ọlọ́run wọn ga yẹn ní kékeré ṣe pé kí yọ jẹ yín gan ló pè mí náà tábà wàá pé dandan gbà yọ jẹ yín náà ni tó bá wù Ọlọ́run wa ma antum bimu'jizin tọ́lọ́n bá wá fẹ́ fìyà jẹ yín o ẹ̀ tó da lágara ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni ẹ̀ tó da lágara wala yanfa'ukum nushi ìkìlọ̀ tí mo ń ṣe fún yín ní wúlò fún yín in aradtu an ansaha lakum ǹjẹ́ mi gbà lérò ní kí n kìlọ̀ fún yín kí ọmọ bá yín tọ́lọ̀ ń bá gbèrò pé ó fi àjẹyìn gbogbo kìlọ̀ lè wúlò mọ́ in kana Allahu yuridu an yughwiyakum tọ́lọ̀ ń bá fẹ́ láti sìn yín lọ́nà gbogbo kìlọ̀ mi ò lè wúlò. huwa rabbukum olólùwà ẹlẹ́dàá yín ọlọ́dẹ mi náà wa ilayhi turja'un ọ̀dọ́ rẹ̀ lẹ́ padà sí o. ọlọ́wọ́n bá inú suratu Nuh Nuhu sọ pé qala Nuhu man lam yazidhu maluhu wa waladuhu illa khasara ẹni òfò ni wọ́n tẹ̀lé o ẹni tó ti pàtó owó rẹ̀ àtọmọ tó bí kò sàlékún kankan fún jòfò lọ ni wọ́n tẹ̀lé wa makaru makran kubbara wọ́n tún wá dé tèlétè ńlá wa qalu la tadharunna alihatakum wọ́n ní ẹ má pa àwọn òòṣà yín tì o wa la tadharunna wadda ẹ má fòòṣà wadda sílẹ̀ wala suwa ẹ má fi suwa sílẹ̀ wala yaghus ẹ má fòsà yọ̀gó sàsílẹ̀ wọ̀ yàrá kọ̀ wọ̀ nẹ́sọ̀rọ̀ ẹ má fi kankan lẹ̀ nù wa. ọ̀kọ̀dà ọ̀dọ́lù kẹ̀síìrọ̀ à wọlọ wọn ti ṣì àwọn èèyàn lọ́nà pọ̀ wọlé tẹ̀sídẹ̀ zọ́ọ̀lìmínà ìlà bọ̀lẹ́lẹ́ nuha náà tí wàá bẹ̀rẹ̀ sí sépè bá wọlọ má ṣe àlékún kankan fáwọn alábòsí àyàfi àná mímà kọ́tì ẹ̀ ọgọ́rẹ́kù látàrí àṣìṣe wọn ọlọ́mú wọn tẹ̀lé فأدخلوا نارا وهو ننجو عند القيامة فلم يجدوا لهم من دون الله أنصارا وتنينني على نسكن لن الله النبي نوح عليه السلام أنصفوا أم يقولون افتراء تنجو أنصى ونيكي من دادا قارو ملو ọlọ́run ní abinjọ́ ń sọ nípa anabi muhammed sallallahu alaihi wasallam ní pé gbogbo òtàn yìí gbogbo ti ń kà sí wa létí alukur'ani ti ń kà yìí abọ́ ní dada kpaarọ́ rẹ̀ ni tó ní kàn pìtà ni kó lè ní sọ̀rọ̀ ìtòho sọ fún wa pé tó bá ṣe mọ̀ ń kpaarọ́ rẹ̀ ni mọ̀ ń dada kpaarọ́ rẹ̀ pamọ́ lọ ni fàcálẹ̀ yẹ ìjọrọ̀ mi ebe mi ni màá rọ ẹrù ẹ̀ṣẹ̀ mi wàá nàbẹ̀rẹ̀ ọ̀mẹ́mẹ́ àtúndìrẹ́mù kò sì sí ń tọ́kàn mi nípa ẹ̀ṣẹ̀ tìǹà tẹ́ẹ̀bá ní irọ́ ni ń pa gbogbo ìtàn tí mò ń pa fún yín nípa nuha àtàlùkùránì tí mò ń kà sí ilé tí èmi ni mò ń parọ́ rẹ̀ tẹ́fẹ́ mi máa rọ ẹrù ẹ̀ṣẹ̀ mi kò sì sí tọ́kàn mi pẹ̀lú ẹ̀ṣẹ̀ ti yín. wa uhiya ila nuhin lẹ́yìn ìgbà táwọn èèyàn anábì nuha ti bá dójú àmì ọlọ́run wa ránṣẹ́ sí nuha annahu lan yu'mina min qawmika illa man qad amana ẹnìkan ò ní gbàgbọ́ máa tó tuntun yàtọ̀ sáwọn tó ti gbàgbọ́ tẹ́lẹ̀ mọ́kànkú nọ́ọ̀rọ̀ wọn subhanallah ọlọ́run tó máa ń tí ò ti ṣẹlẹ̀ pé tó bá ṣẹlẹ̀ báwo ni ó rí ẹnìkan mi ò ní gbàgbọ́ mọ́ yàtọ̀ sáwọn tó ti gbàgbọ́ tẹ́lẹ̀ fẹlẹ tẹpẹtẹ ismi ma kanu yẹ fàlùn má bọ kẹjẹ má sọ̀rọ̀ sínú nípa tí wọn ṣe yàwó ẹlòmíì tí ó gbàgbọ́ tuntun ò ní sí ma eléyìí túmọ̀ sí pé lẹ́kùn ti tì wọ́fnàìl fọlk ọ̀rọ̀ ti dojú àmì báyìí tẹ̀bí wọ́n ní ntọ́ bá ṣe fáwọn kó o mú wa tó bá jẹ́ pé òdodo lọ bá ń sọ kò sí wàhálà lọ́sọ̀kọ̀jú omi báyìí ọkọjú omi àkọ́kọ́ tọkọjú omi kan síwájú ẹ̀ ọkọjú omi tó ní ńlá ti abàmì gbogbo ọkọjú omi lọ tí wọn sì ríru ṣe títí dòní tí wọn ní rí ṣe àlùkìyàm ní kí kan kan àmọ́ lọ́n ọlọ́run ní kó sọkọ̀ ju omi alfolk onáà ní safinatun azima ọkọ̀ ju omi ńlá ni wọ́n ń pè folk lédè lárúbáwá bí àyùnínà lábẹ́ àmójútó àwọn ọlọ́run ọlọ́run ni ọkọ̀ máa ṣe wọ̀ wáyínà àti iṣẹ́ tá a máa fi ránṣẹ́ pé sọ eléyìí mẹ́lẹ́yìí tẹ́lẹ̀ ìpín eléyìí tẹ́lẹ̀ ìtẹ́ndì tẹ́lẹ̀ ìsókè. wala tukhatibni fil ladina zalamu wọn á ní ńgbà tó lọ ń panú hà lẹsẹ bí kò máa sọkọ ju omi àánú wa ṣe nù ee níta àwọn ń bọ̀ nù lóòótọ́ o tọ́lọ̀ ti ní kí n máa sọkọ ju omi nǹkan yóò dénú o àánú wa ṣe nù pé wọ́n lọ ẹ bóyá ẹ bóyá parun bóyá lè lọ́la díẹ̀ torí ó ṣeé ṣe bọ́mọ ọ̀bá gbọ́ lónìí ó lè gbọ́ lọ́la ọlọ́run ni má bá mi sọ nǹkan kan nípa àwọn alábòsí ma. innahum mughraqun ọlọ́run ni wọ́n tẹ̀lé ni ọlọ́run ti fi hàn ní hàn bíi pé lòun fi pa wọn rùn. túmọ̀ sí pé téèyàn bá lelele náà pé ọlọ́run bá mi pa wọn rùn èèyàn tún padà káàánú gbà mí pé àwọn èèyàn yé èèyàn mi náà ni wọn àwọn èèyàn yé èèyàn mi náà ni wọn. wa yasna'ul fulka anabi nu wa wa ń sọkọjú omi wakulama marra alayhi mala'un min gbogbo gbàtà àwọn kan náà àwọn abẹnugan àwọn èèyàn rẹ̀ bá kọjá gbọ́dọ̀ rẹ̀ sakhiru min wọn máa fi nú àti ẹyẹ pé ẹhẹ àti ọmọ kíkan ó ti yẹ kó ọmọ ẹsẹ léyìí ti pẹ́ ẹ ẹ rúbùdó láàmú alẹkùnmí ní ìlà ẹngẹrù èyí ti jẹ ẹsìn lọ ẹsìn lọ ẹsìn ẹmẹsẹ bàbá kó bá pé gilọ nǹkan tó ní ti bá pa àpótí àìmọye tábìlì lọba ti bá wa kà tọ kálukó tó máa fẹ́ lómi lóhùn pé <laughs> ara lé ẹ pákómà lókùn tí ń kàn ní ìsìn ó ń ṣe kinní kan gàgàrà lẹ́yìn fún wọn ọmọ tí ń jọkọ̀ di omi ṣáájú ọjọ́ ó ń ṣe kinní kan gàgàrà yẹ̀yẹ́ táwọn wa máa fi ṣe ni pé àní tó bá jẹ́ kó dodo ló ń sọ à ń retí ìparun. ìwọ náà sì ṣàdímẹ́yìn ọkásòkò tó kè ó pé parun ń bọ̀ bí parun ọ̀bà wa dé ṣé kíní tó ló ń ṣe ni wọ́n ponú ẹ̀ àánú wa ṣe ọ àánú rẹ ṣe wa níbo ló rò tó bá pé ní tí ó gbé ọ lọ fi ọ lẹ̀ náà ọmọ pọ́rọ̀ nuhana tẹ́ máa ń fa wá sí ẹ̀yẹ lónìí fa inna naskharu minkum kama taskharun àwọn náà ń bọ̀ wá fi ń sí ẹ̀yẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń sẹ́ńtì wá sí ẹ̀yẹ. فسوف تعلمون من يأتيه عذاب يخزيه إن واما تاني ياتي دوجو تنيوجي ويحل عليه عذاب مقيم تاني ياتي ونيا إن يوصق على ليلوني تا باي نعم في النبي نوح عليه السلام كان في سيئة nuuha aleyhi salam kọdààmú kòjé ó dùn kọdààmú kòjé ó dùn nítorí pé àwọn èèyàn yìí alágídí ayé alùkìyà alágídí ayé ohun alùkìyàmà ni wọn alágídí ayé àtàlùkìyàmà ni wọn aláìgbọràn ayé àtàlùkìyàmà ni wọn sẹbẹ́yìn náà ti rí láyé ń bí báyìí wọn gbọ́rọ̀ wọn kọ́ tinú hàrẹ́ ìsẹlẹ̀m wọ́n bá wọn sọ̀rọ̀ ní tí ó jù wọ́n là wọ́n ń rí gbogbo ọmọ àkàbọ̀ tí wọ́n ń daṣọ bojú pa àwọn ọ̀fẹ́ rẹ́ni tí ń pa àwọn lọ sí di dáadáa tẹ́bẹ́yìn náà ti rí i. alimami Bukhari ó gbé ẹgbàá wa kan jáde láti ọ̀dọ̀ Abu Sa'id al-Khudri radiyallahu anhu ó lànà bí Muhammad sallallahu alayhi wa sallam ó fún wa nírò ohun tó tún jẹ́ ádámà pálágídí ọ̀run tún làwọn èèyàn anábì náà anábì wa sọ yìí pé yẹ aleyhi sẹlẹm wa ummatuh nuh aleyhi sẹlẹm àtàwọn èèyàn rẹ̀ ọwọ àjọ gbẹndà alqiyam fẹyẹkúlù allahu azza wa jal ọlọ́wọ́n bá tọ́ka tó gbọ̀ngbọ́n wa sọ pé hal balagh ìjọba jíṣẹ́ mi ọlọ́n fẹyẹkúlù naam nuh ǹjẹ́ nù hàn àwọn àṣìṣe fún yín fẹ̀yẹ̀ kú lóhùn wọ́n wá dáhùn yín pé láà kò jíṣẹ́ fún wa máa jẹ́ anáàmì nàbì anábì kan wàá bá wa rí Allah anábì tó lò nine hundred and fifty years láàrin wọn fẹ́rẹ́kọ́ dára ayé àtàlùkìyàmọ̀ ni wọn wọn ni láà irọ́ ni o máa jẹ́ anáàmì nàbì anábì kan wàá bá wa rí fẹ̀yẹ̀kúlù nínú ọlọ́run wa sọ fún anabi nuhu aleyhi salam man yashhad lak ta ló tún kù tí ó jẹ́rìí fún ọ fẹ̀yẹ̀kúlù nuhu wa sọ yìí pé muhammadun wa ummatu anabi wa muhammad sallallahu alaihi wasallam àtàlù mari láti bó síbo ẹ wo jọta anabi nuhu àti wa ẹ wo jọta wa tó dé òun là kọ́kọ́ ìránṣẹ́ anabi tiwa ni kí ni ìránṣẹ́ gbẹ̀yìn ọlá anabi nuhu ọlá anabi muhammad àtàlùmọ̀ rẹ̀ ni tọ́ fanashad anahu kọdùbẹ́là àwọ̀ wàá jẹ́rìí tànàbí wa tànàbí wa pànàbí nù hàjísẹ́ eléyìí lọ́rọ̀ ọlọ́run tó sọ pé wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a 'ala an-nas wa rasulu 'alaykum shahida báyìí la ṣe ní ìjọ tó dúró dọ́gba jù kẹ́lẹ́ bá jẹ́ ẹlẹ́rìí lórí àwọn èèyàn pànàbí kó nù lè ba jẹ́rìí lẹ́yìn lórí ìjẹ́rìí tiwa lórí ìjẹ́rìí ànábì ni tánàbí wa bá ti jẹ́rìí àwa náà jẹ́rìí pé nuha ni ó sì jí sí ọlọ àwa náà jẹ́rìí tọ́lá àwọn afúkú rí kánú alukur'ani inna arsalna nuhan ila qawm aran nuha sáwọn èèyàn rẹ̀ a sì ti rí kó dodo lọ́rọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tọ́ eléyìí ọjọ́ bá ọlọ́run wa ni kò sí ọkọ̀ ojú omi wọ́n fi ṣe yẹ̀yẹ́ nuha aleyhi salam ó ní ẹ máa ṣe yẹ̀yẹ́ nsọ ọjọ́ ń bọ̀ táwa náà ṣe yẹ̀yẹ́ ẹ̀yẹ sáti máa bá ti yín sùn bẹ́ẹ̀ bá ti gbá first half ti yín gba final akramakumullah wọ́n ní gbogbo gbàtànàbí Nuh alayhi salam tí ń ṣe ọkọ̀ ojú omi yìí àwọn kan ní wọ́n ń dàrú ọ̀nà làwọn lè fi kó bá Nuh alayhi salam tí òfin ní rí nǹkan lò gan tí a bá ní ìparun òní dé tó bá dé ńkọ́. apá kan náà àwọn òpìtàn wọn á ní àwọn aráàlú wá sọ ọkọ̀ omi wọ́n sọ di ilé ìgbọ̀nsẹ̀ kálukú ọwọ́ agùn wọ́n sọ̀kalẹ̀ sínú rẹ̀ wọ́n lọ yàgbẹ́ wọ́n wá jáde nígbà wọ́n bá yàgbẹ́ tán díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìgbẹ́ fi di gèlè ni ọba rú a ti ṣe wọkọ̀ tìgbẹ́tìgbẹ́ a ti ṣe wọkọ̀ gbẹ́ àwọn òkúta yìí wọ́n wá ní ìgbà tó lọ wọn bá tó ṣe tán tó fẹ́ mú wọn fọwọ́ ara wọn kó gbẹ wọn wọn sì fọkọ́ mọ́ ọwọ́ adẹ kúrúnà sí wọn gbogbo oògùn tí wọ́n lò sí kúrúnà yìí kọ̀ọ̀rán àyàfi kí kúrúnà tún máa peléke títí tẹ́nìkan nu wọ́n tún fi lọ yàgbẹ́ tó dúró sétí bèbè ọkọ̀ yẹn lókè ó gbé dìínú ọkọ̀ júùtà ìgbẹ́ sì ti kúnnú ọkọ̀ tá a wí àfa ibi tó ti ń yàgbẹ́ báyìí lọ́ba yí bọ́ọ̀nù gbẹ̀ jíjáde tí wọ́n jáde ti ń gbọ̀ngbẹ́ báyìí. ńgbọ́nù ti kúrúnà ti kúrúnà ni kúrúnà wa ń gbọ̀n dálẹ̀ pé asókun rẹ̀ ni asókun kúrúnà nígbẹ́ wa asókun wa gbogbo ara ló bá tó di tí wọ́n ń jà sí. ìgbẹ́ yín tẹ́ ẹ ya o tẹ́ ẹ fẹ́ fi dánú àdúró pé kọ́ má lọ ẹ̀yin náà lẹ́sùn fọwọ́ ara yín wọ́n mọ́ omi rẹ̀ tún di tí wọ́n ń sọ. bá fi rárá ọlọ́run lọ́wọ́ á mú òótọ́ tẹ̀wọ̀n ṣùgbọ́n àwọn òkùtàn kan pa bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá wá tó ti kọ́ máa ṣe tó ti ṣe ọkọ̀ ju omi yìí tán ọlọ́wọ́ bá wá pa láṣẹ kul nahmil fiha min kullin zawjayni ithnayn àwa pa láṣẹ pé nínú ọkọ̀ ju omi yẹn máa mú gbogbo nǹkan lákọ̀ọ́ lábo kọ́ máa gbé sínú ọkọ̀ gbogbo nǹkan tó lọ́nda lákọ̀ọ́ lábo máa fi sínú ọkọ̀ tó fi dórí àwọn ẹranko tó fi dórí àwọn ẹyẹ tó fi dórí àwọn kòkòrò tó fi dórí àwọn ẹja tó fi dórí gbogbo nǹkan máa mú akọ àtabo wọn torí àtakọ àtabo kálukú lọ́lọ́run tún tara rẹ̀ tún dá gbogbo ẹ̀ lẹ̀ tó tún fi pọ̀ débi tó pọ̀ dé lónìí. wa ahlaka illa man sabaqa alayhi alqawl gbogbo èèyàn lọ parun àyàfà àwọn ẹni tó lọ́wọ́ bá ti kọ́ àkọọ́lẹ̀ pé wọn ò ní parun àwọn ẹni tó gbàgbọ́ pẹ̀lú Nuh alayhi salam wa man amana àtàwọn ẹni tó gbàgbọ́ wa ma amana ma'ahu illa qalil ẹnì kan ọmọ gba Nuh àgbọ̀ àfihàn díẹ̀ kọ́dà wọn léèyàn méje péré lọ́gbàgbọ́ ní àdúrà ọdún yìí ọ̀rọ̀ kan sọ pé èèyàn méje péré ńlọgbàgbọ́ nígbà tí anabi nuhu alayhi salam ibn abbas ó nígbà tó bẹ̀rẹ̀ sí ní kó gbogbo nǹkan sínú ọkọ̀ ojú omi àkọ́kọ́ ẹyẹ tó kọ́kọ́ wọbẹ̀ wọ́n ń pè ní dóra wọ́n lórí sí ẹyẹ ayé kò tọkàn òun omi ẹranko tó wá wọnú ọkọ̀ òní kẹ́tẹ́kẹ́tẹ́. kọ́lọ̀ ń dákun má jẹ́ àgọ́ mọ̀rùkọ́ ẹ̀rọ àpèjúwe àgọ́ ń bẹ̀ olówọlé kàn tọ́ ìbílí ṣetán oná máa wọlé <laughs> ńbọ̀ ló wá dúró wọn ló di irú kẹ́tẹ́kẹ́tẹ́ mu irú kẹ́tẹ́kẹ́tẹ́ ló dì mú tó fi wàá nù ọkọ̀ ojú omi ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ tí ó fẹsẹ̀ rìn lẹ̀ ó jẹ́ mursal ìyẹn ni pé ẹni tó lánàá bì lọ sọ wọn dákọ sàábì tó gbọ́ wọn nígbà tí wọn wọ ọkọ̀ ojú omi yẹn tán ẹ̀rù á bẹ̀rẹ̀ sí ní bá àwọn èèyàn ọwọ́ àwọn èèyàn díẹ̀ ń ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bá wọn wọn á nítọ báwo la ti ṣe fẹ́ gbé inú ọkọ̀ yìí títí dìgbà tó lọ́wọ́ bọ́ là wá tí mr kìnìún ti ń bẹ́nu ọkọ̀ pẹ̀lú wa tìyàwó tìyàwó wọn á ní lọ́lọ́wọ́n bá bá fi ibà lọ́ba fi ṣe kìnìún wọn lákọ̀ọ́kọ́ ọba nu ibà mú òun náà ń ṣe ọjọjọ kọ̀ ọ́ ma bí ó ṣe ṣe ra rẹ̀ gbọ́dọ̀ tí wọn bá gbádùn bóòlù ó ṣe fẹ́ sí i làwọn yẹn bá tún ní à èkúté ń bẹ nù ọkọ̀ pẹ̀lú wa yọọ máa bó ń jẹjẹ. wọ́n ní tọ́lọ́n bá yọ̀ǹda fún kìnìún pé kó sín tìbàtìbà ń lọ́ba sín lọ́lọ́ngbò bá jáde láti mú kìnìún <laughs> wípé bí èkúté ti ṣe rólóńgbò báyìí kékeré ni àìsílẹ̀ olóńgbò tilé dilé èkúté láti jọ ní bá tutù bẹ̀rẹ̀ so àmọ́ àdéhùn tó mú wa kò fẹsẹ̀ rìn lẹ̀ wọ́n ń pè ní hadithun mursal nínú àwọn tó parun òun náà láti rí ọ̀kan nínú àwọn ọmọ anábì Nuh tí wọ́n pè ní yam orúkọ rẹ̀ ní yam tó máa ti rántí kí ni wọ́n ń pè sulédè òyìnbó wàá rántí orúkọ rẹ̀ yam lọ́dọ̀ àwọn ahlul kitab àwọn ló kọ rẹ̀ ń jẹ́ kanaan sòṣùgbọ́n yam làwa ń pè àwọn ẹni tó wá gba anabi nuhu àgbọ wọn ní èèyàn méje péré ni nínú wọn làwọn ọmọ rẹ̀ wà àmọ́ ìyàwó rẹ̀ sẹ́kọ̀ọ́ náà ló bí gbogbo àwọn ọmọ rẹ̀ fún olórí ibú olórí ibú ni. ضرب الله مثلا للذين كفروا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا wọ́n jà ń bọ́ ọkọ يا لوط nuh àti ìyàwó lot àwọn méjèèjì olórí ibu ni wọn àpèjúwe olórí ibu ti ń àpèjúwe olórí ire tí ń gbé pẹ̀lú olórí ibú níyàwó firaun àwọn ọmọ tí obìnrin yìí wá bí fún Nuh alayhi salam gbogbo wọn ní bẹ́ẹ̀ náà kọjú omi pẹ̀lú Nuh àyàfi ìtọ́lọ́run ọba ní kọ́ parun tí ń jẹ́ yam àwọn ọmọ rẹ̀ nínú wọn láti rí ham nínú wọn láti rí sam nínú wọn láti rí yafes ìyá àmùkúná onáǹbẹ́nu wa ló sórí ibú nínú wọn láti rí abir abir obìnrin lòun ọ̀rọ̀ oríṣi méjì ló wà nípa bó ṣe parun wọ́n lòun náà parun pẹ̀lú àwọn ẹni tí ọlọ́run ọba fomi parun ọ̀rọ̀ míì sọ wípé ó ti kú ṣáájú kọ́lọ́run ọba tó dẹ omi sí wọn ṣùgbọ́n kèfèrí ni tẹ́lẹ̀ ìbáyé wa anabi nuhu alayhi salam ó kó gbogbo ńdọ́lọ̀ ní kókó sínú ọkọ̀ ojú omi sínú ọkọ̀ ojú omi àwọn ẹni tọ́lọ̀ wọn bá sọ pé wọ́n parun wọn ọ̀rọ̀ kọjú omi wọ̀ omi inú wọn gan tiẹ̀ kọ̀ fúnra ara rẹ̀ wa qala irkabu bisimilahi majiriha wa mursaha inna rabbi rahim ọlọ́run ni ẹ wọ ọkọ̀ ojú omi yẹn kọ́ máa lọ lórúkọ ọlọ́run kó sì lọ kọ́ lọ dúró ní èbúté lórúkọ ọlọ́run torí pé dájúdájú olúwa ẹlẹ́dàá mi aláforíjì ni olùkẹ́ni. wàhíyà tajiri bihim fi mawjin kaljibal lásìkò tọkọjú omi ń gbé wọn lọ láàrin ibú òkun tó dàbí òkè ńláńlá. ونادى نوح ابنه النبي نوح ومريم وكان في معزل níbi tó ta kété sí omi ti ń dà láti sámà omi ń ya láti lẹ̀ kò sẹ́ni tó lè dúró tí ò ní parun gbogbo kálukú ní ọ̀parun lónìí àfẹnitọ́ bá wọnú ọkọ̀ ju omi nù wá. ya bunayya irkam ma'ana ìwọ máa mi ìwọ náà wọlé pẹ̀lú wa wala takun ma'al kafirin má ṣe wà pẹ̀lú àwọn kèfèrí à kọ́lọ̀ má ṣe wà lórí ibú kọ́ má jẹ́ kó lórí ibú ọ̀tara wa jáde kọ́ má pẹ̀lú lórí ibú anabi jẹ́ anabi ọlọ́run ẹ̀wọ̀ ọmọ lórí ibú bàbá ní kọ́ wọnú ọkọ̀ ojú omi kọ́ pẹ̀lú àwọn kèfèrí. قال سآوي إلى جبل يعصمني من الماء أنا بابا mi ẹ má wọrí máa lọ síbi àpáta kan náà àwọn àpáta ńláńlá yẹn máa gòkè rẹ lọ lókè réré yọ sọ mi omi ò lè omi ò lè gágágágá kó débi òkè àpáta yẹn ẹ máa lọ àmà bọ́lọ́mù bá pọ́pọ́ àmà pàdé àti máa pàdé ẹ̀yẹ́ máa lọ <laughs> ó rò pé rè tọ́. قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم anabi nu alayhi salaam ni kò sí kò sí tó lè gbà yẹn lẹ lónìí nínú àti ọlọ́run pé gbogbo nǹkan parun àfẹnutọ́lọ́run bàbá fẹ́ kẹ́ ó sì wọ́n náà kọ yìí. tọ́ ọmọ ma kọ wa hala baynahuma al-mawt ibú odò ibú odò yà wọ́n àwọn ń lọ ó fi di pé ibú odò jẹ́ wọ́n ríra má fàkàna minal mughraqin ọmọ yìí padà jọ kan náà ní tọ́tẹ́rì ọ̀kìlọ̀ yọ ardu bil'i ma'aki tí ọlọ́wọ́n bá ṣẹ́ ní gbogbo nǹkan lọ́dọ̀ rẹ̀ òun náà ló ní kí sámà ọmọ arọ̀jò tí ọ̀rọ̀ rí ọ̀pọ̀ débi pẹ̀lú rẹ̀ ọ̀sọ̀kalẹ̀ rí ó sì ní kí gbogbo ilẹ̀ náà kó tú omi jáde àtìlẹ̀ asálẹ̀ ni àtìlẹ̀ kẹ́ gbogbo yẹn tú omi jáde torí ọlọ́run fẹ́ pa wọn run ní pípa run tí irú rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ rí ọ̀sẹ̀lẹ̀ rí irú rẹ̀ òsì tún ti ṣẹlẹ̀ ọlọ́run mẹ́jọ ọ̀sẹ̀lẹ̀ tọ́ ọlọ́run wa ni ìwọ́lẹ̀ ọ̀yà ìbílẹ̀ ìmá àkè gbé gbogbo omi tó ti jáde nù rẹ̀ gbẹ̀mí àti tọrọ lé ọ lórí gbẹ̀mí ọ̀yà sẹ́mà ìwọ sẹ́mà ọ̀kìlì ẹ̀yì ìwọ náà dá bá wọn. wọ̀gí ìrọ̀lùmá subhanallah àtẹ ìwọ ọba àti ẹjẹjọba yìí wọn ò bí ọdá ẹ kó táǹkà jáde dán wo mi ò ní tán àti ọlọ ní ìwọ sánmà dá omi dúró bá ìwọ ọlẹ gbé gbogbo omi mi omi ti fà lẹ́ẹ̀kan náà subhanallah tán ọkùnrin yẹn amúr. àti ọlọ́run ọba tó pa pé bí parun ó sì ṣẹlẹ̀ nu ó sì ṣẹlẹ̀. wọ́sítẹ́wọ́sí alẹ́ júdí ọkọ̀ ojú omi inú ha dúró láyé tó ń pè ní júdí ìyapa wà láàrin àwọn olùwàǹbo ni àwọn míì ní Jordan àwọn míì ní ẹ eh, ní Bahr aswad ní Black Sea. وقيل بعدا للقوم الظالمين ọlọ́ni àtúnkù àkútúkù àwọn alábòsí ونادى نوح ربه لا يرى النبي نوح أقوله فقال يا رب أنير الولد إن ابني من أهلي أما من وراء لي مني وإن وعدك الحق àdéhùn ọlọ́run sì ni pé ọ̀la gbogbo ara ilé mi òdodo làdéhùn rẹ ọmọ mi ọ̀la wọn náà lọ bá adájọ́ gbogbo àwọn adájọ́ ọ̀lẹ́ ya nù ọlọ́ọ̀ni rẹ̀ nù sẹ́wọ̀n pé tí nù ní béèrè innahu laysa min ahli ọmọ kìí nù ara ilé rẹ̀ o innahu amalun ghayru salih iṣẹ́ bú lélẹ́yìn iṣẹ́ bú lọ́mọ kìí ṣe sẹ́ẹ̀rì náà lànà fi sọ pé wa waladin salihin yad'u la ọmọ rere tí máa ń ṣàdúrà fóbi ni ó wúlò fún àwọn ẹsẹ ẹbú gbọ́sàdúrà fún kò ní ràn kò tí ẹ ní dọ́dọ̀ rẹ ó di lọ́nà gbogbo àwọn ọmọ abú àwọn ọmọ bídíà àwọn ọmọ pálapàla àwọn ọmọ rádaràdàn fẹ́ wọn náà ni wọn náà ń rè wọn ò ní wúlò fún ọ bàbá ọ̀daràn bímọ ọ̀daràn àdúrà wọn ò ní wúlò fún ọmọ rere ọlọ́ọ̀ni bú lọ́mọ yẹn o fala tas'alni ma laysa laka bihi ilm látòní lọ ọ̀ gbọ́dọ̀ tún bí mílíọ̀nù tó ọmọ máa inni a'iduka an takuna min al-jahili mọ ń kìlọ̀ fún ọkọ ọmọdọ̀kan náà àwọn aláìmọ̀kan ẹ wọn lọ rọ anabi náà ni wọn lọ inni a'udhu bika an as'alaka ma laysa li bihi 'ilm wọ́n lọ mọ̀ ń sáájú rẹ o má tún jẹ́ ń bí ọ léèrè ntí màmá o ntí ó kó bá mi má jẹ́ ń béèrè rẹ má o wa illa taghfirli tọ́ ọ bá forí jìn mi wa tarhamni kó o ti kẹ́ mi akum minal khasirin màá dọ̀kan nínú àwọn ẹni òfò kéèlà yà nùhù kéèlà yà nùhù ọlọ́ni ìwà nùhù ẹ̀fẹ̀ pẹ̀sẹ̀lẹ̀ tọ̀kalẹ̀ lálàáfíà tọ̀kalẹ̀ lálàáfíà bẹ̀sẹ̀lẹ̀ mi mìnà pẹ̀lú àlàáfíà látọ̀dọ̀ àwọ̀ lọ wọ́n bára káàtì náà rẹ̀ kí bùkún sì máa rọ̀lẹ́ ọ lórí látọ̀dọ̀ àwọ̀ lọ wàhálà ọmọ mi mi mẹ́mẹ́t kọ́ máa rọ̀lẹ́ àwọn ìjọ tó wà pẹ̀lú rẹ̀ náà lórí wọ́n ọmọ mi sọnù mọ̀tíọ̀hùn àwọn kan nù wọn á lọ wọn lára o ثم يمسهم منا عذاب أليم àwọn náà tún padà jìyà tó àwọn wọ̀nyí nìsín á sèbù àwọn kan àwọn kan tí wọ́n jẹ rere títí láéláé àwọn kan nù àwọn tẹ́ ẹjọ́ wa náà àwọn lórí ibú tún wà nù wọn táwọn náà ìyá tiwọn náà ń bọ̀ wọ́n má ti ayọ̀ pọ̀rọ̀ o àbí òye tòun lè má já àwọn lè já àwọn ọmọ ọmọ tiwọn náà ẹ bẹ́ẹ̀ mọ̀ pé lẹ́yìn wọn làwọn ànábì sọ́ọ́lì dé àwọn ànábì húdù àwọn ànábì ṣùáìb sẹ́wọ̀n pé gbogbo àwọn eléyìí náà wọ́n tún gbà nígbà tí wọ́n kọ́ tọ́lọ́ ẹ̀hìn ọlọ́run ti ń sọ lásọ̀ọ́lẹ̀ ní ìsìnkálukú lè múra ọlọ́ni ìtàn yìí tilka min anba al-ghayb ìtàn kọ̀kọ́ ni o ìtàn pamọ́ sí ọtọ́ ọ̀mà ni o nuhiha ilayk àwọn la fi ránṣẹ́ sí ọ ma kunta ta'lamuha ant ìwọ ọ̀mà ń parẹ́ wala qawmuka àwọn èèyàn rẹ náà àwọn alágídí wọn ìwọ ọ̀mà ń parẹ́ min qabli hadha kò sẹ́ni tó mọ̀ ń parẹ́ sáájú kọ́lọ̀ tó sọ fún wa fasbir ṣe sùúrù innal aqibata lil àwọn olùkọ́ ọlọ́run ni ní àtúbọ̀tán rere anabi nuhu alayhi salam ó ṣépè fáwọn èèyàn gbẹ́bí anabi sallallahu alayhi salam sọ kò sí anabi kan àyàfi kọjá kó ládùá kan tẹ́ pé àìsí láì gbà gbogbo anabi ló sì ti lo tiẹ̀ láyé kó tó kú ṣùgbọ́n anabi tí wọ́n ti lo tiẹ̀ ó ní mo ṣẹ́kù díjọ́ gbé ndàlùkìyàmù òun náà nìsí pẹ̀tí màá sìn torí kí n lè bá a jẹ́ pé mi làwọn ọmọlẹ́yìn mi pọ̀ jù lálùjẹ́nu àánú ànábì wa pọ̀ sallallahu alaihi wasallam ẹ gbọ́ ìpè tá ànábì nù hà sẹ́ nígbà tí inú bí ó tọ́kọ̀ náà bínú ṣùgbọ́n pé yìí ó ní agbára lẹ́yìn nine hundred and fifty years ọ̀kọ́lẹ̀ Nuhu rabbi la tadhar ala al-ardi min nù hà ní rẹ̀ olúwa ẹlẹ́dàá mi agbélédjókòó nínú àwọn kèfèrí yìí báyìí tí èyí jáde àbí gbogbo ẹni tí bá ń rìn lókè pẹ̀ gbogbo ẹni tí bá máa múùfù gbogbo ẹni tí bá máa múùfù láti ibìkan sí ibìkan nínú wọn má ṣẹ́kù gbogbo ẹni tó yẹ kó lè gbèsè láti ibìkan sí ibìkan má ṣẹ́kù ìyẹn ni pé everybody ẹni kọ́ parun tẹmọ kó àdúrà rẹ tó ṣe ó ní agbára màtọ́mọ rẹ náà jẹ́ káfíìrì ó mu àdúrà yẹn náà mu. innaka intadharhum àdúrà èpè tó tún lálàyé nù ni kí ló dé ó nítorí pé tó bá fi lè nu wọn lẹ̀ yudillu ibadak wọ́n ti àwọn ẹrú rẹ lọ́nà ni torí pé ó ti rí i pé àwọn èèyàn yóò ní gbàgbọ́ wọ́n sì ti ń sàsọtẹ́lẹ̀ fáwọn ọmọ wọn pé àwọn ò gbàgbọ́ ìṣe kèfèrí ni ó ṣẹ́kù lórí ilẹ̀ títí láéláé tó bá fà àwọn eléyìí lẹ̀. wala yalidu illa fajiran kaffara ó sì ní bí màkà àfi ọ̀daràn kèfèrí wọn máa bí lọ́mọ. torí pé anabi Nuh alayhi salam ládùrúgbà tó lọ́n fún lọ ó ti rí generation lẹ́yìn generation nù. torí pé ṣe gbogbo èèyàn náà lẹ́mí rẹ̀ gùn tó ti nù. ọ̀pọ̀lọpọ̀ nù wọn wá ń bí wọn wá ń sẹ̀mí dìgbà kan wọ́n ń kú lójú rẹ̀ tó o pé ẹlòmíì bá bá kú ọmọ tí ó filẹ̀ náà ọ̀daràn ni ọmọ tó náà tún fi ọ̀daràn ni ọmọ ọmọ ọ̀daràn ọmọ ọmọ ọmọ ọ̀daràn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọ̀daràn tẹ́bí gbẹ̀ndà kìámọ̀ tí wàá dé bá wọn ọ̀daràn ọ̀daràn ọ̀daràn náà nù. nuha gbàgbé ara rẹ̀ òní fẹ́rẹ̀lì dẹ́yì ọlọ́run foríjì mi ò foríjì bàbá àtìyá mi ò ó túmọ̀ sí pé bàbá àtìyá rẹ̀ ńkọ́ mùsùlùmí làwọn. àti gbogbo ẹni tó wọnú ilé mi tó jẹ́ múmìnì walil mu'minin foríjì àwọn olùgbàgbọ́ òdodo wal mu'minat àtàwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin wala tazidi zalimina illa tabara má ṣe àlékún kankan fáwọn alábòsí ju parun lọ. báyìí iná láàrí ikú ìtàn anábì Nuh alayhi salam ọkọ̀ àní ẹ̀kọ́ púpọ̀ nínú àwọn ẹ̀kọ́ tó kọ́ wa kò náà ní í pé àwọn èèyàn ti wà lórí pé wọ́n ń sin lọ́n lọ nìkan láti ìgbà tí Adam aleyhi salam ti dókè pẹ̀ ìsin lọ́n yìí ó sì pẹ́ kó tó di fáwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣẹbọ sọ́lọ̀ nítòsí fa ìṣẹbọ yìí náà lọ́rọ̀ àwọn ẹni rí tó kú táwọn èèyàn lè sàfárá da páwọn ò rí wọn má bí ṣètọ́ni fi wá lò wọn pé kí wọ́n gbẹ́ ìrè fún wa kí gbé sí àyè àyè àpéjọ àyè àpérò ìgbà tẹgbèrègbè tẹgbèrègbè táwọn èèyàn di pé wọ́n gbàgbé ìmọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ wọn tí wọ́n sọ wọn dóòsà eléyìí fi hàn wá àǹfààní tó wà fún ìmọ̀ àti kí ìmọ̀ kó pọ̀ láwùjọ káwọn onímọ̀ nípa ẹ̀sìn ká má ṣàfẹ́kù wọn láwùjọ kọ̀ọ̀kan káwọn èèyàn yòókù náà tí wọn ò sì nímọ̀ tó pọ̀ lọ títí nípa ẹ̀sìn kí wọ́n má jìnnà síbi tí wọ́n ti máa gbọ́rọ̀ lọ nítorí pé ibi tó bá ti ń gbọ́rọ̀ lọ àṣìṣe tó o bá ṣe ó rí kò ní ṣe àìdátọ̀ ọba ṣubú sínú ẹ̀ wọ́n á rí pọ́ lọ́wọ́ bọ́ là ọ níbẹ̀. so bákan náà nínú àǹfààní tá a rí nínú tàǹgbèsè ayé ànábì Nuh alayhi salam onáà ni aburú ti ń bẹ lára ká máa gbére ká máa yàwòrán torí gbọ́ pẹ́ bóyá á padà gbé tayọ ayé rẹ̀ náà ni yọ padà di ntá ń bàbàrà yọ padà di ntá fi atẹ́gùn sí lára yọ padà wá di pé kọ́ mọ́ bó ṣe máa máa èyí tí ó padà sọ àwọn èèyàn dání tí ń ṣẹbọ sọlọ wọn ẹlẹ́dàá wa islam kò ṣe fojú di o òun gangan làkọ́kọ́ òun gangan ní kọ́kọ́ ń bẹ adójí adamadi ó ní ìṣekèfèrí sọlọ ìṣẹbọ sọlọ kò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun lọ padà yọjú lẹ́yìn ọ̀rẹ́ yìí yíyọjú rẹ̀ kò sì sẹ̀yìn ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa nítorí ọgbọ́n tó dópin tí ń bẹ nídìí pé ọmọ náà wọná látàrí kọsẹ̀ lọ nǹkan kan náà sá lọ́mọ náà ṣe tí ò fi wọná kọ́lọ̀ wọn bá kọ́mọ́sà wà lọ́mọ aná. tó bákan náà àríkí láyé ìgbà ẹ̀mí wọn máa gùn jọjọ ẹ̀mí wọn máa gùn jọjọ bó tilẹ̀ jẹ́ pé ẹ̀mí àwọn àjọ anabi Muhammad sallallahu alaihi wa sallam kìí gùn bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́n fa àwọn àsìkò ọlọ́lá kan ọlọ́run ọba fi wọ́n di gígùn ẹ̀mí eléyìí tó ṣe fáwọn ẹni tó ṣíwájú wa àpèjúwe eléyìí òun náà ni Laylatul Qadr eléyìí tọ́lọ́run ọba fún wa Laylatul Qadr èyí tọ́lọ́run ọba fún wa nínú àǹfààní tá a rí ń bẹ òun náà ni pé tí nǹkan bá ń dàrú táwọn èèyàn fẹ́ ṣe tọ́lọ́mọ tá ń yapa sí tiẹ̀ ọlọ́mọ aránránṣẹ́ tí ó pé àwọn èèyàn lọ sí ìdíkà sí lọ wọn laqad ba'athna. في كل أمة الرسول أن اعبدوا الله واجتنبوا الطاغوت بكنا inu أنت أتولين به هنا نسورو أفردا أموما لا إليتم بفون النبي نوح عليه السلام gbadúró iye ọdún báyìí sòórù kò jẹ́ kó pàṣẹ ọlọ́run ọba jù pé ń yìí títí tó fi wá di pé wọ́n sùn kàgiri nínú ẹ̀kọ́ tá a tún rí mbẹ̀ òun náà ni pé anabi nuhu alayhi salam gbogbo ọ̀nà téèyàn máa gbà péyàn iná là anabi nuhu àgbà ṣùgbọ́n ìyànjú oníyànjú kò pé kéye tí ọlọ́run ọ̀pọ̀ pé yọ gbọ́ yọ tí wàá kàn ní ká pèpè ọlọ́run ní pé ká gbọ́ ká gbà. torí àwa tá à ń pèpè lọ sí dẹ̀sìn ọlọ́run káwọn náà fi sùúrù kan rọ wa àmúmára àtàfáradà kò gbọdọ̀ gbẹ́yìn náà rọ wa nítorí pé oríṣiríṣi iná làwọn èèyàn tẹ́ máa pè ọ̀nbẹ nínú wa ẹni tí ó gbọ́ tí ó gbà lọ́wọ́ kan ọ̀nbẹ nínú wa ẹni tí ò ní gbọ́ tí ò ní gbà a gbọ́dọ̀ máa ṣe sùúrù a gbọ́dọ̀ máa ní àfaradà ká sì lámùmára pàápàá jùlọ tá a bá ti mọ̀ yín pé ìdí ẹ̀sìn ọlọ́run là ń lọ kìí sọ̀dọ̀ ara wa ọ̀dọ̀ ọlọ́run là ń lọ kìí ṣe pé a ní kí wọ́n wa tó a lanu wa àwa náà sì jẹ́ ẹni tó ní sùúrù pẹ̀lú wa tí wọ́n bá gbọ́ lónìí wọ́n lè gbọ́ lọ́la ń ṣe máa ń ṣiṣẹ́ rẹ̀ nu ẹ̀ sì gbọ́dọ̀ sọ̀rọ̀ nínú tẹbi bá sọ̀rọ̀ sínú àbá pé ọjọ́ ìpè rẹ̀ pẹ́ gan a lẹ́yìn nine hundred and fifty years ń sépè ẹ mọ̀ pé lónìí nine hundred days ọ̀pọ̀ fẹ́ lomi yóò ti ṣe bàbá so àwa náà gbọ́dọ̀ sọ̀rọ̀ sínú kò sí bọ́rọ̀ àwọn èèyàn tẹ wà láàrin wọn yóò ti ṣe burú tó kò sí bí wọ́n ṣe kórìíra ẹ̀yin máa pè wọ́n ẹ̀sìn ṣe sùúrù ẹ̀sìn máa bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́n jẹ́ kán gbọ́ kán gbà aláàánú lọ́lọ́n ẹni tí ọgbọ́ tí ọgbà yọ gbọ́ yọ gbà ẹ rí i pé kìí ṣe bí tẹ́ bá ti bẹ̀rẹ̀ náà lẹ́ bara yín lórí ìgbà tẹ́ bá ti wà lórí pẹ́ǹpẹ́ yẹn lọ sídìí ẹ̀sìn ọlọ ẹ rí nínú àwọn tí ọ̀padà máa fẹ́ gbọ́ ntẹ́ sọ tí ọ̀padà fẹ́ máa tẹ̀lé ntẹ́ bá ń pè yẹn lọ sídìí rẹ̀ yóò ti wà nù wọn rí ẹni tó ẹ pé tẹ́lẹ̀ ìpè ní máa ṣẹ́ fún yín

torí rẹ̀ sùúrù dọ́wọ́ wa pẹ̀lẹ́ dọ́wọ́ tiwa náà tẹni tẹ́ ń pè bá gbọ́ tọ́ bá gbà alihamudulilayi dáadáa yóò fi pọ̀ ni tẹ́ ẹ bá pè tí ọba gbọ́ tí ọba gbà alihamudulilayi ẹ̀yin ọ̀padànù pẹ̀pẹ́ ẹ gbà ládàá lọ́dọ̀ lọ torí rẹ̀ àti bá àti bí ẹ padànù kankan ẹ ti ká fi sùúrù kún ọ̀rọ̀ wa torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ lónìí àwọn ò ní sùúrù tó bá ti bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn wá díẹ̀ sí táwọn gbọ́ yìí tó má ti pẹ́ díẹ̀ lórí rẹ̀ tí wọn ò rí àyípadà tí wọn ò rí páwọn ti lọ́mọ lẹ́yìn tó pọ̀ ìtara ó pọ̀ jù wọ́n máa wá bínú wọ́n fi ti sọ sáwọn èèyàn yàn kò sì dáa bẹ́ẹ̀ nítorí pé wọ́n fẹ́ tara wọn wọ́n fẹ́ fi gba ni ẹ̀hẹ́n kọ́ sì sọ kọ́ ọmọ sépè fẹ́ nìkan kò sínú lànà kò sínú lànà

nítorí pé wọn ò bá gbọ́n tó ń sọ nígbà tó ṣe pé ó ṣe é ṣe kọjá pé tí wọ́n ń sọ yín wọn náà dáàmà ó sì lè dáàmà kọ́yẹ́pọ́ náà tó ń gba sálàyé fún wa iná lèyìn ò lè gbọ́ kọ́gbà torí de eléyìí ó lè jẹ́ pé wọ́n ní nǹkan ṣe kìí sà wọn wọ́n ní nǹkan ṣe lẹ́nu nǹkan ò sà wọn létí torí pé bóun ṣe ń gbọ́rọ̀ rẹ gbà kò lè wọnú etí kí wọ́n gbọ́ kí wọ́n gbarú ẹ̀ tòkátara anabi alayhi salam kákẹ́kọ̀ọ́ sùúrù kákẹ́kọ̀ọ́ àmúmara àtàfaradà ẹ̀kọ́ mi òun náà tún ni pé wọ́n wá fi wá ṣe yẹ̀yẹ́ gan lójú wa bu ọ lójú rẹ ẹ̀rọ anabi náà alayhi salam wọ́n bu lójú rẹ ọkàn gbọ́rọ̀ gba bòmí nítorí kí o bu èso tí wọn náà máa ti ń dẹ́ni tí ń bu ọ lóhùn ọ dájú ní ti ń ṣe yóò di pé ń ṣe wọn náà táwọn yẹn bá ní wèrè ní ṣe wọn náà di wèrè nu tẹ́ máa sọ yìí pé ah, ń sínwín ni wọ́n pa sínwín ni wọn náà tẹ́ máa sọ pé kò rò ni wọn náà rò. sòjọ́ ọmọ lọ́nà kan àtẹnìkan bá ń bú ọ bíi kọ dáhùn wọ́n má dáhùn ntọ́ba sáǹfààní ni kí wọ́n máa bá lọ nítorí pé àti wọlé kò sóró bí àti kọ́lé ilé kọ́ ni kí wọ́n máa bá lọ má wọlé torí ẹ̀ bákan náà ẹni tó wá fi ọ́ ṣe èèyàn lójú rẹ̀ bọ́ọ̀bà dáhùn má sọ ju yí pé ọlọ́run ọba mọ̀ ń bẹ̀ẹ́ kófèmí náà sípò ẹni tí ó lè fìwọ́ náà ṣe yẹ̀yẹ́ nígbà tí ọjọ́ bá pé pàápàá jùlọ nígbà tó bá kórè òdodo ni wọ́n bá wà wọ́n ń bẹ́ lọ kófèmí sípò ẹni tí ó lè fìwọ́ náà ṣe yẹ̀yẹ́ nígbà tọ́jọ́ bá pé síbẹ̀ ìmọ̀ kọ́lọ́n ti sọ fún wa nínú alukur'an nínú suratul mutaffifin innal ladhina ajramu kanu minal ladhina amanu yadhhakun إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون nígbà táwọn olùgbàgbọ́ òdodo fáwọn kèfèrí ṣe yẹ̀yẹ́ eléyìí nǹkan ni yẹ̀yẹ́ òdodo nígbà tẹ́yìn wà láyé ọlá táwọn wà nù yà torí ẹ̀ ká kẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn náà sásùn kẹ́kọ̀ọ́ nípa pé ànábì ọlọ́run tọ́lọ́run ọba rán kò ṣeé fojú di o kò sí ìfojú di ambosibosi kí wọn máa fi ẹ nù ni adúrú nine hundred and fifty years wọn ní yàn méje kan lọgbà àti kíni fẹlẹ nígbà tí èsì nẹpa àwọn sọ pé fẹlẹ o a'udhu billahi minash shaitani rajim torí kí ọlọ́run ọba máa ń sẹ̀sà ẹni tó fi sànàbì ni àkọọ́lẹ̀ ọlọ́run ni pé ọ̀wọ́ ẹni tí ni pé gbogbo wọn gbàgbọ́ ẹnì kan ní ti náà fáwa Ikpọ ọlọmọlẹ́yìn ọńtà gàrí ni nàti pọ̀ ńtajà ànábì ọlọ́ọ̀nù ha aleyhi salam èèyàn méje péré láàrin nine hundred and fifty years wàláì kìí ànábì tí wọ́n sọ fún wa nínú hadith mi ọ̀ wà ń jọ gbẹ̀ndà kìyàmà wà lẹ́yìn àhù ahad láì jẹ́ pé nìkan tẹ̀lé ó túmọ̀ sí pé káfọ́ wọnú ká sùúrù ká lọ́kọ́ èèyàn pọ̀ lẹ́yìn rẹ̀ kò túmọ̀ sí nǹkan kan èèyàn kankan ọ̀tẹ̀lé ọ kò túmọ̀ sí nǹkan kan àní kọ́lọ̀n já da lọ́dọ̀ rẹ̀ ṣe gbogbo níta bá ń ṣe nítorí tiẹ̀ torí pé tí bá ti jẹ́ torí tọ́lọ́n yóò jẹ́ pé kò ní ládà nínú ẹ̀kọ́ òun náà tún ni pé gbogbo ọmọ sórí rẹ̀ gbogbo ọmọ sórí rẹ̀ òun ló dáa jù láyé ìgbà nínú gbogbo ẹni tí ń bẹ tó rò ọlọ a sì tún rẹni tó sórí ibú náà ọmọ rẹ gẹ́gẹ́ bíi yam àwọn ní ábìr tọjú ọmọbìnrin òun náà tún ibu ibú ọlọ́ọ̀dàkùn wa ló lórí ibú wa ló lórí ibú òbí ọmọ ni àkọọ́lẹ̀ ọlọ́run ọba ti síwájú òbí ọmọ gbìyànjú ẹ wo tó ń ti yam ó ibú ó sì ti dájú kó ti tẹ̀rì anabi nuhu alayhi salam tó ń gbìyànjú lẹ́yìn ikú rẹ̀ pé kọ́lọ́run tó bò ń ṣàánú ẹ̀ gẹ́gẹ́ bó ṣe hàn sanabi ibrahim alayhi salam pé bàbá òun ọ̀gbọ́ bàbá òun ọ̀gbà anabi ibrahim ti sọ pé màá tọrọ àforíjì fún ọ lópin ìgbà tọ́lọ́run ọba màá tọrọ àforíjì fún ọ la astaghfiranna lak ọlọ́ni ẹ má kọ́ sí ibrahim nù eléyìí ẹ má tọrọ àforíjì fún káfíìrì àmọ́ lọ́n tó fi yé wa pé ńgbà tó hàn sanabi ibrahim kó lórí ibú bàbá rẹ̀ tabarra amin anabi ibrahim ọmọ pamẹsẹ kú lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí ń bẹ òun tún ni pé kèfèrí tẹ rí yàn ńṣe ni wọ́n máa tẹpẹlẹ mọ̀sẹ̀ kèfèrí tí wọ́n fẹ́ túbá nítorí pé àwọn wọn sábà tètè ń mọ̀ pé táwọn ń ṣe ọ̀dà ó dìgbà tí parun bá dé tí ọba ajẹ́ bẹ́ẹ̀ kí ló mú yín máa sọ fún ànábì ọlọ́run ipe gbogbo ẹjọ tá a rò ń ti tó gẹ́bà pé yóò ṣe wá tá a bá kọ̀ láti gbàgbọ́ la retí báyìí nígbà tí yàrá gbogbo keferi. tó bá láǹfààní ta tá à ń sọ yìí káfìrí lẹni tí ti ṣe mùsùlùmí ara rẹ dáadáa ọdá mi lójú para rẹ ọ̀rọ̀ aná gẹ́gẹ́ bí tiwa náà fi ara aná ìdí nu táwọn fi ń ṣe islam tí wọn náà bá ronú sọ̀rọ̀ ara rẹ tó ti yí ọdájú para rẹ ọ̀rọ̀ aná wọn náà wàá bá wa ṣe islam àlìjáná ò ní kún iná ní ó kún fọ́fọ́fọ́ kódà ọlọ́run tó ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ dá àwọn èèyàn míì tuntun ni tí wọn ò sí lé ayé rí láti kún àyè tí wọ́n ṣẹ́kù lálìjáná ọ̀yẹ́ àti ṣègbà islam kí wọn náà lè bá gbàbí kan náà àyè yẹn gba islam kò lè bá a là ara rẹ ọ̀ràn náà tiwa náà kọ̀ọ̀ràn yà torí ẹ̀ téèyàn bá ń bá gidi ká lẹ́yìn tí ń gbọ́rú ọ̀rọ̀ yìí tọ́sánì tó ń ṣe lòun ó kú lórí ẹ̀ ó padà di adọ́rùn mọ́tọ́ o aláǹfààní òtọ́tọ́ mọ̀ ńgbà tí ò wúlò kò láǹfààní kankan máa nínú ẹ̀kọ́ tá a tún rí ń bẹ̀ òun náà ní pé èpè téèyàn bá ṣẹ sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí yóò mú náà ni. ẹ̀rí pé ńgbà táwọn ẹbí náà àlẹ́ ìsìlámù tó ṣépè fáwọn èèyàn rẹ̀ tó sì lẹ́tọ̀ọ́ sí dédé wọn ló sì. àmọ́ tá a bá lè ṣe sùúrù tá a ṣépè ìní ọba ti dáa jù. torí pé tẹ́ ẹ bá tẹ́ ìpè ẹ̀yin gan alára lè má láǹfààní àti yán tàbí ńgbà tí pé ọba wa jẹ́ yọ jẹ́ débi tẹ́ ẹ lérò irú ẹ̀ ló ṣe anabi Nuh alayhi salam ìpè mú ọmọ rẹ̀ náà torí pé ó ní kò gbọ́dọ̀ fi kèfèrí kan tí bá mú tí mú kò gbọ́dọ̀ fi lẹ̀ subhanallah tọ́ ó mú ọmọ náà torí di eléyìí báyìí. àdúrà ni ká máa ṣe ká máa máa ṣe pé àdúrà ni ká máa ṣe ká máa máa ṣe pé. níparí àǹfààní ńlá tí a gbọ́dọ̀ rí mú jáde nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tòní òun náà ni pé kíkálukú wa ká ọ̀nà tá a fi mọ́pin bá à ń gbẹ́ ère à ń gbére tí í ṣe ọ̀ṣọ́ fún àwọn títì títì wa à ń gbére fi ṣe ọ̀ṣọ́ fáwọn àyè kọ̀ọ̀kan nínú àwọn ìlú wa gbogbo tí a bá ṣe làákàyè sí tá a ti sọ ẹ rí i pé kò sí èrè gbé láyé tí wọn ò gbé tayọ àyè rẹ̀ islam ò farama islam ò farama gbogbo ẹni tí bá ń bẹ nípò má gbẹ́ èrè tuntun kankan tó fi fipò yẹn lẹ̀ ètò sì ti wà ń bẹ tẹ́lẹ̀ bá wa láti parun bá wa láti gbé kú o tó o bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ràn ọ́ lọ́wọ́ àwọn mùsùlùmí náà sì pẹ̀lú rẹ̀ ẹni tó wá léèrè inú ilé rẹ̀ eléyìí ń rọ ọlọ́run láti dáná yá láti fi láti fi àáké fọ́ kí kálukú ó sinmi bẹ́ẹ̀ náà ni àwọn fọ́tò fọ́tò fọ́tò fọ́tò fọ́tò tá a ní tá a yà tọ́jẹ́ ta bẹ̀mí kò sí wàhálà ká gé agbọ̀n bíi orí wọn ká gé dànù kó kù sára kùkùté yòókù kálí bá a sinmi kámá bẹ́ẹ̀ lábẹ́ ẹni tó kú fi fọ́tò lẹ̀ láyé ẹ́ríkì gbogbo fọ́tò náà lẹ ti gbé tayọ ẹnu àlà ọ̀rọ̀ ọmọbìnrin tó fẹ́fẹ́ tó fún ọ ní fọ́tò rẹ̀ lóríṣiríṣi èyí tí bá yà dáadáa lẹ́yìn ìgbà tí wọ́n kun fún dáadáa tí gbogbo ẹ̀kẹ́ rẹ̀ wá dàbí ìgbà tí yàmùyàmù ọ̀jẹ́ rí ọmọ wa gbé fọ́tò sáyà i love you ẹ fa pépà lọ love i love you yóò tún mú pépà yóò mọ kíìsì ẹ̀ ń hmm? abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kó ti gbé táyé ẹnu aráàlú tá à sọ náà nù lánàá lánàá ń bẹ̀ ń ọlọ́run ẹlẹ́dàá wa a máa rìn sí lọ́wọ́ kódà kó ṣe pé gbọ́wọ́ káfíìn ní Èkìtì state la wọn bẹ̀ wọ́n lọ pa aláṣẹ pé kí katapila àtàwọn gandrova kí wọ́n wú igi òòṣà kan ní èkìtì stéètì ń bẹ̀ gbogbo àwọn ẹlẹ́bọ tí ń bọ́gi wọ́n dúró ń bẹ̀ wípé kò sẹ́ni tí ó lánàá lánàá lánàá òde ìdè ṣe pé àná tọpẹ́ àná yìí wọ́n sọ nù ròyìn láàárọ̀ yìí wípé kí wọ́n wú igi yẹn tégbòtégbò ọlọ́run lọ́mọ tó tó náà ti ṣe bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ́ gbogbo àwọn ẹlẹ́bọ tí ń bọgi wọn péjọ bẹ̀ pé kò sí kò sí jọ́jọ́ bẹ̀ òun sì lọ kó àwọn sọ́jà àti ọlọ́pàá jáde pé gbogbo ẹni tó bá dí wọn lọ́nà kó katapí lọ gbé òun náà lẹ́yìn fanfa bíi wákàtí kan wọ́n wú wọ́n wú òsàǹgbé àdúpẹ́ fọlọ̀ tòbó wa ni wọn mùsùlùmí àṣírí gómìnà mùsùlùmí ti ń kán mi sóòtà pé kọ́ mọ́ bá a parí àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ lọ́ àdúpẹ́ fọlọ̀ wọn láwọn náà yí padà wọ́n tètè yí padà kó tó di kí wọ́n gbàgbé fìlà sọ́fíìsì eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ọlọ́run bá kó túbọ̀ fi wá mọ̀nà kó ṣàánú wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.